رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي امري الحمد لله رب العالمين الحمد لله الذي أكرم نبيه وشرف رسوله وعظم قدره وأعلى ذكره ووجده يتيما فآواه ووجده ضالا فهداه ووجده عائلا فأغناه والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته gẹ́gẹ́ يا a gbogbo àkókò yìí ní ìparí oṣù kọ̀ọ̀kan àwọn máa ń kójọ sí àyíká wa yìí láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa àti láti wípé ká tún dára wa mọ̀ sí ká fojú kanjú ká fara kanra kí gbàgbọ́ ọwọ́ lékún kí ìfẹ́ láàrin wa kó tún dàgbàsókè gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ìkan nínú ẹ̀ náà ni tòní yìí èyí tí a lérò yìí pé iṣẹ́ olóore la fẹ́ ṣe àtẹni tó fẹ́ sọ̀rọ̀ àti gbogbo àwa tá a jókòó a mọ̀ wípé kò sí nǹkan kan tó mú wa jókòó bí kò sí pé nítorí ọlọ́run ọba wa subhanahu wa ta'ala bákan náà a fẹ́ lékún nínú ìmọ̀ a fẹ́ lékún nínú àgbọ́yé a fẹ́ dàgbàsókè nínú ìgbàgbọ́ èyí tó já sí pé òun náà ní tá a wá ṣe láyé òun náà sì ni pàtàkì bíbẹ wa tá à ń bẹ láyé àdúgbò fọlọ́wọn ọba lórí eléyìí tọ́sẹ̀sà wa tó ṣètò wa tó dá wa yàn lọ́tọ̀ lórí dáadáa yìí ọlọ́wọ́n ọba kọ́mọ́lé wájà dín kónú dáadáa náà. wọ́n ní tọ́pìkì tòní òun náà ni. àdàbọ̀ sọ̀rọ̀ bí ìlọsùn sọ̀rọ̀ àwọn àdìbò sẹ́lẹ̀ kan àwọn ọ̀rẹ́ wọ́n ní àwọn àmì káàfi máa bọ̀wọ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹgbẹ́ bó ti wà nínú Suratul Hujurat wọ́n ní àwọn àmì káàfi máa bọ̀wọ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹgbẹ́ ó ti wà nínú Suratul Hujurat láti àyà kìíní títí dé àyà karùn wọ́n dẹ̀ kọ́ òyìnbó ẹ̀ náà síbẹ̀ pé signs of respect for Prophet Muhammad sallallahu alaihi wasallam as contained in Surah Hujurat, Quran chapter 49, verse 1 to 5. علامات توقير الرسول صلى الله عليه وسلم قال وما يبقى نبي محمد صلى الله عليه وسلم kátó wọnú sóra tí wọ́n wí ní torí wípé Suratul Hujurat fúnra ẹ̀ ọba sóra lọ́jẹ́ nínú tí máa ń re ni tí ó sọ bí ènìyàn ó ṣe gbápá àti bí ó ṣe gbẹ́sẹ̀ ìtọ́ ẹkú jù rẹ ọ máa wò lásìkò tó bá wà níwájú ẹni ńlá ìlú tí ìwọ̀nba lẹ́kọ̀ọ́ wájú àwọn èèyàn ńlá tó bá débẹ̀ wọ́n rẹ̀ ọbí ṣe jáde padà ni oníbàásí wà àwọn àgbà tó jù wá lọ oníbàásí ṣe ń bẹ̀ gbogbo ẹ̀ lọ́wọ́ nínú sẹ̀rẹ́ àìsílámù mọ́rò wípé tó bá ṣe súnà nẹ́bí ò ibẹ̀ gan-an lẹ́kọ̀ọ́ parí sí o torí pé àwọn kan máa ń sẹnu yábàyàbà wọn ní mọ àwọn ti súnà wọn fi ọmọ kúnlẹ̀ mọ ẹyìn àwọn onídìí kúnlẹ̀ ṣùgbọ́n tó ju ìkúnlẹ̀ lọ ní ọ̀wọ̀ ànábì kọ́ wa sọlọ́bà wa ni. ẹni pé tó kọjá ẹyin tẹ́yìn ń pè ní kúnlẹ̀ ni ìkúnlẹ̀ tọ̀dọ̀ wa ń bíbà ìkúnlẹ̀ mọ́sánlẹ́nu pọ̀ dáadáa àbádọ̀balẹ̀ farara ó gbéra sí kí ni kọ̀bí a máa ga ń tan ọ̀jẹ̀ nu ẹlòmíì gan kúnlẹ̀ fún ìwọ gan máa mọ̀ pé ń tan ọ̀jẹ̀ ara ní kúnlẹ̀ ọkàn rẹ̀ sí kí ni òkúnlẹ̀ kí ló ń gbà tàn jẹ́ sí i. Suratul Hujurat nǹkan parí síbẹ̀ nínú àwọn ẹ̀kọ́ ńláńlá tí èyí ó fi gbádùn ayé tó tún gbádùn àlùkè àmọ̀mọ́ wọ́n wá ní ẹ ká tiẹ̀ wọlé síbi yìí látara ẹni tọ́nà wọn bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ gánbẹ̀ ó nà ní Muhammad ká torí pé ní tí wọ́n fi bẹ̀rẹ̀ tọ́pìkì gan-an ó lè di kárábàbà ká tó wọnú sóra ẹ rí i pé ní tí wọ́n fi bẹ̀rẹ̀ náà ni pé àwọn àmì ìbọ̀wọ̀ fún ànábì wa Muhammad sallallahu lẹ́yìn wá gbà náà wọ́n tẹ̀sẹ̀ wá sọ̀rọ̀ sóra ká ní pé wọ́n ní ká ṣe tafsiru Suratul Hujurat wọ́n wá ní látara abẹ̀ ní ká ti máa mú àmì ìbọ̀wọ̀ lásán jáde yẹn sóra lábẹ̀rẹ̀ direct bí èèyàn ṣe kọ research yẹn bá jẹ́ doctor àbí mẹ́rin tó ṣe masters rí ọmọ pé bí wọn bá gbé tọ́pìkì wá tọ́pìkì ni ó darí olùsọ̀rọ̀ tí wọn bá ti gbé wáìnì ni ó sì bá wọn rìn ẹ jẹ́ ká kọ́kọ́ wọlé sí wípé ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí anábọ̀ Muhammad sọlọ́lọ́ mo rò bá àfẹ́ràn anábì dáadáa ni sọlọ́lọ́ bẹ́ẹ̀ ni ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ẹ lọ mọ̀ wípé nọ́mbà wọ́n ọ̀rọ̀ tá a kọ́kọ́ sọ nípa rẹ̀ ni wípé títóbi tó tóbi lọ́dọ̀ Ọlọ́run kan àlè ah, bọ́lọ̀ ń bọ̀ wà nábì ẹ̀yẹn eh, rẹ̀ agbọ́dọ̀ wí sẹ́mọ̀ pé gbogbo nǹkan náà ní bá a ṣe wí àlè sọ pé bàbá ń bọ̀wọ̀ ọmọ rẹ̀ eh, ọmọ ní bọ̀wọ̀ bàbá eh, a máa pé bàbá fẹ́ràn ọmọ ẹ̀ ní àbí bàbá ó pàtàkì ọmọ rẹ̀ ṣùgbọ́n ó bọ̀wọ̀ ọmọ rẹ̀ àgbà bàbá yìí bọ̀wọ̀ ọmọ ọlọ́run ọ̀gbọ́dọ̀ bọ̀wọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ló jẹ́ sí pé agbọ́dọ̀ mọ bá ti sọ ọrọ tá a bá dọ́dọ̀ ànábì àtọ́lọ́hún tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa ànábì ọba gbé títóbi fún ànábì ọlọ́run ọba pàtàkì ànábì sallallahu alaihi nínú àwọn kan tá ọba pàtàkì ànábì ni pé anna mundu ànábì wa Muhammad nígbà tí wọn ò tí ì tí wọn ò tí ì mọ iwájú yàtọ̀ sẹ́yìn ọlọ́run fúnra ara rẹ̀ ó sì gáìdì wọn èyí nípa pàtàkì ẹni níbi jẹ́sí pé ànábì sallallahu alaihi wasallam kí sí gbọ́jọ́ tí wọ́n bí náà lọ́dọ̀ ànábì ọlọ́run wọ́n sábì ó kéré wọ́n fún lọ́yàn bẹ́ẹ̀ bá fún yàn lọ́yàn èyí ó ṣeré yóò sì ní àwọn ọmọ kéékèèké náà tí wọ́n jọ máa ṣeré gbogbo nǹkan gbogbo wa náà sì máa kọ́ ọmọ kékeré láwọn kankan tí máa ṣẹlẹ̀ sí wọn nínú ẹ̀ ní kọ́ ọmọ kékeré ó rìnrìn òhò nígbà ẹni kọ́ ọwụwa kékeré ọwọ́ ẹ̀ ní òhò kí n wẹ ọmọ nínú ilé láyé ìgbà kan nígbà tá yé ò tí ì rọrùn báyìí ẹgbẹ́ ìta ẹni gbogbo ẹni tí ń lọ títí ó wà máa gbogbo àṣírí máa ń gbogbo ẹnu wa ẹni tó jẹ wa láyé ní nàìjíríà tá a wà yìí ní òhò ń taari àwọn kan sì rí òhò wọn gbà wà sí kékeré táàsì ń tọ́ sẹ́kù ṣùgbọ́n ànábì wa Muhammad ọlọ́run pàtàkì ẹ̀ ọlọ́run pàtàkì ẹ̀ débi wípé ayẹnìkan kan ò rí òhu ẹ̀ kódà ń gbọ̀ wá nkékè sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀sùn wa ni níta wọn gbọ́gbọ́n rẹ̀ wọn gbọ́gbọ́n ẹ̀ ọlọ́run ọba lọ́mọ àmọ́ bò wọn láti rí mbẹ́ sallallahu alaihi ká hadisi ká gbọ́ náà ni. Hmm. وبلال ضربا فقال العباس للنبي صلى الله عليه وسلم اجعل الدار على رقبتك عند الحجاره فقعد فقر الكثر وضرحت عيناه كثرة ثم قام فقال دعني دعني فأتى عليه نعم wọ́n ní nígbà tí wọ́n fẹ́ kọ́ kàába láyé ìgbà tí anabi ń bẹ ní kékeré sallallahu alaihi wasallam àti abbas ọ̀nkù ẹ̀ tí wọ́n pè ní Abbas àwọn náà support wọ́n ń lọ kó block àwọn náà ń lọ kó irúpẹ̀ ẹ lọ gbé block wá ẹ lọ mọ yankulani hijab àwọn náà lọ gbókúta wá ọyà lọ gbókúta ànábì ọ̀wá dá lọ sallallahu alaihi wasallam òun àti ọ̀nkù ẹ̀ tí wọ́n pè ní Abbas iná ni wọ́n jọ ń lọ àbọ̀ lẹ́bẹ̀ẹ́ nípa Abbas ló mú wọn lẹ́yìn àwọn náà mú ànábì wa lẹ́yìn ìjọ náà. ìgbà tẹ̀lé mi ká lọ ìwọ náà gbé tiẹ̀ èmi gbé ní ńlá ìwọ gbé kékeré nígbà tí bàbá gbé blọọkù nine ìwọ ọmọ kékeré ìwọ gbé six ní tiẹ̀ ẹ̀ anábì náà bá gbé pé òkúta yìí máa ń rin ọmọ ń dá léjìká ìwọ ọmọ kékeré ara rẹ ògbó tó ti wà àwa ti ń gbé ti pé o tó dáyé ara wa ti kálẹ̀ ìwọ ìgbé séjìká ìjìká rẹ ó bò ó ya Muhammad abáṣe ń pa nàbí báyìí sallallahu alaihi abáṣe wa ń jíjà sí ìdárọ̀kà. nígbà táwa wà ní kéékèèké bó ṣe wà yìí báwa ti ṣe é rèé ìwọ náà ṣe báwa náà ti ṣe. ṣòkòtò tá a bá wọ̀. La máa ń bọ́ àwa ṣe àwa ka lóṣù ká àwa fi sídìí ká báyìí àwa gbókùtà bẹ̀ tàbí ká fi sórí ká fi sórí bá àti máa ń ṣe wọn náà bọ̀ wọn náà bọ̀ tiẹ̀ kó o ṣe bẹ́ẹ̀ ṣe é mọ̀ orientation nìyẹn bẹ́ẹ̀ ni gbogbo wa náà ni wọ́n kọ́ nírú àwọn ẹ̀kọ́ kéékèèké báwọn gbà tá a wà ní kéékèèké wípé bá a ti ṣeré bá a ti ṣeré bá a ti ṣeré ṣe é mọ̀ bí bàbá rẹ̀ ni Abbas bẹ́ẹ̀ jẹ́ ọ sọ fún pé ṣe bẹ́ẹ̀ ṣe é mọ̀ pé ọmọ ànábì bá tẹ̀lé sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà ṣe bọ́ sókòtò ni bí wọ́n ṣe ń bọ báyìí lọ́lọ́run bá dà wọ́n lulẹ̀ èpè tẹ̀mọ̀ kó tẹ̀yàn bá bọ́ sókòtò bá bá dà lulẹ̀ ẹnìkan ò ní rí kíní ìmọ̀ ìmọ̀tọ́ bá náà rútọ́ bọ́ sókòtò gbogbo abẹ́ rẹ̀ gbogbo ayé rẹ̀ rẹ̀ pé tí sókòtò bá bọ́mọ ọlọ́run títì láàrin ọjà kí ló kó o ṣe ọ́ dojú délẹ̀ ni ẹ dìde àá èmi dìde èmi dìde ló ilé ń tẹ̀mẹ̀ tọ́ bá lè dìde àbùkù mábùkù ọlọ́run wá gbéṣẹ́ rẹ̀ wá bá ànábì pé ṣubú ànábì bá ṣubú lulẹ̀ sallallahu alaihi wasallam kò tí ìbọ̀ sókòtò kan tó ti fi ṣubú lulẹ̀ à ah, bó ti ṣubú lulẹ̀ bá ń wókè ànábì bá ń wókè wọn lójú ànábì bá ń wókè sá sàn wó sàn sàn àdìsí mẹ́nu sahih bukhari sahih muslim èyí sàgbélé rọ bó ti rí gan nìyẹn ànábì wá ń wókè sallallahu alaihi wasallam ah, ànábì bá ń sọ pé ẹ bá mú ṣòkòtò mi ṣòkòtò mi tẹ́ bọ́ lọ́jẹ́ ń ṣubú wọ àbá ṣòkòtò mi tẹ́ bọ́ lọ́jẹ́ kí n ṣubú ìzárí ìzárí. bó ṣe ń pariwo ní pé ẹ bá ń má sọ mi ẹ bá ń má sọ mi ẹ bá ń bọ́ ẹ bá ń wọ́ ẹ bá ń wọ́ ìyìn rí òhò tèmi. lójú ẹsẹ̀ làbáṣe náà yára pé ẹ̀yìn tá a bá ṣe báyìí eléyìí tójú ẹ ti ń wo sámà fẹ̀fẹ̀fẹ̀ kọ́mọ́ àkú máa lọ́wọ́ ní abasare fasọ bọ́ ànábì sọlọ́ba wa àbú ọlọ́run nù ní ló fi jẹ́ sí pé Imam wa Nawawi wọ́n kọ́mẹ́ǹtì wọ́n kọ́mẹ́ǹtì lórí hadith yẹn kí ni wọ́n sọ. Eh, wọ́n ní bẹ́ẹ̀ ni ọlọ́run ti dáàbò bá nínú ẹbí kù níbi àbúgbò gbogbo wa tí ò dáa nígbà tí yẹn wà ní kékeré. Eh, kékeré yìí ìgbà tí èèyàn máa ń lò lásìkò kékeré ni èyí sábà lè escape àwọn ọ̀wà àwọn nǹkan tí ò sí tó bá wọn àwọn ah, ìmọ̀ ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ọlọ́run dáàbò bá ànábì ńbẹ sọ́dọ̀ bá wọn. ọlọ́run pàtàkì ẹ̀ náà a pàtàkì láti kékeré báwo wá ní tọ́ bá dàgbà àti ní bàbá rẹ̀ bá wọn ló fi jẹ́sí pé Musa òun náà so bẹ́ẹ̀ sì níjọ́ tó wọn àti tí òkúta fẹ́ máa gbé aṣọ ànábì Musa lọ sẹ́mi fún ìgbà táwọn ànábì Musa ń bẹ láyé gbogbo àwọn ọmọ Ísírẹ́lì wọ́n máa ń wẹ̀ ń tàǹtì wọn ni àwọn àgbà ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run o àwọn àgbà àgbà máa ń wẹ̀ níta lé wọn ẹbí gbogbo léṣe wà yìí ayé máa kíra wa ni pé ẹ ṣe àwẹ̀ ẹ ṣe gbogbo àṣírí ẹ̀ láàmà o bí wọ́n ṣe máa wẹ̀ ní tiwọn nìyẹn ànábì Musa ìwà àwẹ̀ bẹ́ẹ̀ nìyẹn Nabi Musa máa sá lọ inú gbó yọ lọ dáwẹ̀ àbí sọ̀rọ̀ àti wọ̀sẹ̀lẹ̀ ní mọ̀ ń sá ni. àwọn ọmọ Israẹli wá ní ah, irọ́ ni ó sòpa ni wọ́n ní ànábì Musa ti kí ni ẹni tí wàá mọ̀ tún máa sòpa ẹ bá túmọ̀ ẹ fáwọn èèyàn lórí <laughs> di àwọn bàbá àtijọ́ yìí wọ́n ní abẹ́ rẹ̀ ti abẹ́ rẹ̀ wú ó tóbi eh, ọ̀wọ́ afẹ́ káwọn èèyàn mọ̀ pé abẹ́ òun wà ó fi yé wa wípé àwọn máa ń wu abẹ́ ara wọn ń gbà náà tiwọn torí pé gbangba ni wọ́n ti ń wẹ̀ ní wọ́n yí wọnú kọ̀rọ̀ yàrá wẹ̀ anabi musa alayhi salatu wa salam mú ọlọ́run wá fẹ́ fọ̀ ọmọ ẹ wọ ọ̀nà tọ́lọ́run gbà fọ̀ musa máa ń tiẹ̀ Allahu akbar ọlọ́run wá ṣe irúfẹ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam láàfin mọ̀ pé anabi ju ọwọ́ ọlọ́run àti àánú ọlọ́run lórí àwọn anabi yóò jura wọn lọ ẹ̀ tí bọ́lọ̀ ń lè fọ Musa mọ́lọ́nà mi, ṣùgbọ́n ọlọ́run ọ̀hà fọ mọ́lọ́nà mi àfìgbà tó tó bọ́ gbangba àbí Musa wá ń wẹ̀ nínú gbóúnjọ kan àdìsí náà wà nù Sahih Bukhari ọ̀hún wẹ̀ nínú gbóúnjọ kan ọwọ́ abọ́ aṣọ rẹ̀ <laughs> àbí Musa mọ́pà àyìnbó lọ́pàá tí máa ń lò ọ̀pọ̀ pẹ́ẹ́ lẹ̀ sọ́dọ̀ ọwọ́ abọ́ aṣọ sórí òkúta ọwọ́ ń lọ wẹ̀ òkúta wà lókè odò ànábì Musa wà nísàlẹ̀ odò bára bí musa ṣe ń wẹ̀ lọ́wọ́ báyìí tí wọ́n ti di pé wẹ̀ wọ̀ lára tán ọlọ́run wa pàṣẹ fókúta pé máa gbà sọ̀lọ̀ òkúta bá gbé aṣọ ànábì musa àlẹ́ ìṣọ̀lá sọ̀rọ̀ ní máa ń lọ ànábì musa wọ̀ kẹ́kẹ́ ẹ́ aṣọ mi ànábì musa já ìwẹ̀ ni o lọ́ba mú ọ̀pá rẹ̀ lọ́ba lé òkúta òun àtòkúta wa ń lera wọn lọ ànábì musa wọn pé sáwó bíi sáwó bíi sáwó bíi sáwó bíi anabi musa san pé sáwó bí sáwó aso sáwó aṣọ mi aṣọ mi my cloth aso mi nínú gbóni ẹ ti wá ń sáré lọ anabi musa wà á mọ̀ aṣọ rẹ̀ anabi musa ń lé lọ òkúta ọ̀wá lọ nú gbó mọ́ òkúta wa ń lọ gbòòrò ń tiẹ̀ gbẹ̀rùn pé òkúta ń lo gbòòrò nìyẹn anabi musa wa ń tẹ̀ lókúta lọ sí <laughs> gbogbo ará àgbòrò wa rí anabi musa alẹ́ sọ̀rọ̀ wọ́n wá sọ pé aṣẹ́ òṣùpá. wọn àtàlẹ́ fi mọ́sá òkúta yẹn tó ńgbọ̀ wá dé tán òkúta wá dúró àbí mọ́sá wá mú ọ̀pá rẹ̀ kò tí ì wọ́sọ o <laughs> àbí mọ́sá alẹ́ ìsọ̀rọ̀ àti ọ wá da ọ̀pá bu òkúta pé màá rí tiẹ̀ jẹ́ títí ń lo òkúta yìí náà gbogbo ayé ti wá pé àṣẹ òsì àṣẹ sẹ́ẹ̀ mọ̀ pé sínú ọ̀bà bí pọ̀ tí bá rí nǹkan <laughs> sùmọ́nà bí Mùsá inú ti bí kọjá ẹ̀ alayhi salatu wassalam wọ́n wá gbàgbé pé ìhòhò làwọn wà kẹsì ọlọ́run ó lè bá àṣẹ náà ní gbogbo ìyẹn wá pélé wọn lórí pé Mùsá máa bínú lónìí o ọ wá na ẹ̀dá kan inú òkúta àti igi èwo lọ́lágbára jùjà mọ́ ọ̀pọ̀ ànẹ́bí Mùsá igi ni òkúta sì ní ó lágbára ju igi lọ ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ yìí mú ànẹ́bí Mùsá máa lù nígi ọwọ́ lù lù lù tó fi fọ́ àpáta wọn ẹ ń bọ̀ wá fọ tán lẹ́sẹ̀ àmà sọ lẹ́sẹ̀ <laughs> àwà sọ níjẹ́ náà lọ́n fi wá sọ ayé àlùkùrá ni pé fàbàrọ̀ àwù mímà kọ́lù. so eléyìí ni anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ẹlẹ́ẹ̀kejì ní táàfin máa fi ọlọ́run ọba gbé tóbi fún anabiwa Muhammad sallallahu alayhi wa sallam olóòní bí anna Allaha wa rabbuhu wa khaliquhu olóòní lọ́dẹ anabi sallallahu alayhi wa sallam òun ló sì jẹ́ òun ló ránṣẹ́ òun ló mọ̀ òun ló mọ̀ á. bákan náà ẹrú sìn lànàbì jẹ́ fọlọ́wọ́n bá wa. tó ń ti bẹ́ẹ̀ náà bíyàn bá jọ́gà lórí nǹkan ó yẹ ká máa pè bó ṣe wà ní bíyàn bá jọ́gà lórí nǹkan ó yẹ ká máa lò ká máa pè wá gbogbo wa tá a jókòó tá a lọ mọ̀ mọ̀ pé bó ṣe wàhálà kó kọ́ ọmọ wa ẹ̀ ń tọ́mọ ẹ̀ ń jẹ́ Abdullah Abdullah tọ́mọ rẹ̀ ń jẹ́ Kamarudin Kamarudin ẹnitọ́mọ rẹ̀ ń jẹ́ kí kálukú ń pè bó ṣe wù ọlọ́run ló dá ànábì òun ló sì ránṣẹ́ ó sì mọ̀ pìlẹ̀ rẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà ọlọ́run ọba ò pè lóko ẹ̀ rí báyìí pé yá Muhammad ọlọ́run ọba ò pè ní yá Muhammad fil ọlọ́run wá pe ànábì pẹ̀lú àwọn oyè tó fún un. Eh, àwọn ìròyìn tó ká màmá tó dùn tí nìyẹn ọmọ dùn pé èmi náà lè ń pè báyìí ọlọ́run wá gbà náà bíbẹ̀. ẹgẹ eh, bí ṣe ṣe pé àwọn sọ́dọ̀tò àǹfààl sọ́dọ̀tò tẹ́wọ́bà ọlọ́run pé ànábì ní yá ayọ́ ànábì. ilé yẹn ní suratul Anfal àyà sixty four ó lọ wo sixty five ó tún pè ní ya ayyuhan nabi. ya ayyuhan nabi bẹ́ẹ̀ náà ni suratul Ahzab àyà kìíní ọlọ́run tún pè ní ya ayyuhan nabi. ya ayyuhan bó ti wá lọ nù ní thirteen times tọ́lọ̀ ń pè yá ayọ́ ànàbí yá ayọ́ ànàbí ní alùpùpù kò muhammadu. látọ̀ ń pè yá ayọ́ rasul tó ń iye rank mi tó tún ju nàbí yù lọ ọ̀nà ní rasul ọlọ́run tó ń fọ ìròyìn ànàbí ó tún ní yá ayọ́ rasul. bẹ́ẹ̀ náà ni ó tún pè ní oyè mi muzammil. ó tún pè lóye mí ó tún ní mudassir ẹ bàbá wa rí báyìí àyàn máa wò yí pé ẹ ọ̀dà kò sí láti bọ́lá ń ròyìn àwọn ànábì yòókù náà bẹ́ẹ̀ kọ́ o gbogbo ànábì yòókù ọba òfin Kùránì gan-an ṣé mo gbẹ́ntọ́ ló ń sọ alukurani kalẹ̀ fún anabi sallallahu alaihi wasallam kò yẹ ká mọ nǹkan tìbù lọ yẹ kórúkọ anabi ọ̀jẹ́ mẹ́ pé ya Muhammad ya Muhammad torí kò là ń bá sọ̀rọ̀ ń bẹ̀ tó ń ti bẹ́ àwọn anabi yòókù ọlọ́run pè wọn ló kọ́ wọn ní alukurani láì má yé Adam alayhi salatu wa salam ọlọ́run pè pé pé wà kúnlá ya ádámù sùn àrùn. Ádámù sùn àrùn táwọn ọdún. وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. Ànábì Nuhu alayhi salatu wa salam ọlọ́run pè ló kọ́ náà kò kan kan kan kò sí straight ní. ààyè tí wọ́n ti pè lọ́rọ̀ ń bí gan ibi tá a ti pè yẹn pẹ̀lẹ́pẹ̀lẹ́ níjọ́ tí ọmọ anábì Nuhu fẹ́ sórí burúkú nìyẹn n tó wá sọ pé bàbá olóríire yìí bàbá tó ṣiṣẹ́ ọlọ́run jìnnà yìí ọlọ́run ní ọlọ́run pè lóko ẹni. bẹ́ẹ̀ náà ni anábì wa Ibrahim bí ẹ kàǹkà tó ọlọ́run ọba ọ̀dà wọn pè ó pè tààrà ni ó ní wà náà dáyé náà. wà náà ẹ̀yin náà máa nábì wa Dawud bí wọ́n ṣe tóbi tó bí wọ́n ṣe lọ́kọ́ tó bí wọ́n ṣe níyì tó bí wọ́n ṣe lọ́lá tó yìí tó ń ti bẹ́ẹ̀ náà lọ́n pè wọ́n ló bọ́ wọn náà pé. bẹ́ẹ̀ náà ni anábì wa Musa ẹ̀yin náà la sọ̀rọ̀ ẹ̀tàn lẹ́ẹ̀kan anábì Musa tó káyà tó tóbi ni ọlọ́run pè ló pẹ̀ bó ṣe tóbi tó náà ni. ọ̀rẹ́ yà Musa. anabi eh, wa Isa Jesus Christ jesu anabi wa Isa ọlọ́run pè fún ó pè lóko ẹ̀ ní ó ní ya Isa nàá. àwọn ẹlẹ́rìí tí ó sọ yìí pé sí ọ̀wá sókò anabi náà lọ ọ wà ń bẹ̀ ṣùgbọ́n wọn ò pè wọn ò pè ọ̀tọ̀ ní ká dárúkọ èèyàn nínú màkà pèèyàn ló kọ nkan mmemme nǹkan ndị díẹ̀ díẹ̀ ó kọ anábì bẹ́ẹ̀ náà Kùránì láàyè mẹ́rin péré ekwe, Muhammad sallallahu alaihi àyè mẹ́rin péré bẹ́ẹ̀ ni Suratu Ali Imran àyà one forty four Ali tó ń ti bẹ́ẹ̀ náà láàyè tọ́lọ́run ti dárúkọ ànábì náà àwọn ayáàlú kùránì àwọn àfáà sọ̀rọ̀ ń pa ẹ̀ pé tá a bá tiẹ̀ ń kírun lọ́wọ́ tá a bá tiẹ̀ ká àyà ń sáàgbẹ́nu tì ní òdodo ọ̀rọ̀ ni pé a gbọ́dọ̀ ṣe àsàlátù fún ànábì sallallahu màbó wò láti ṣe sáwì òkè ni àbáwì jẹ́jẹ́ àwì jẹ́jẹ́ bẹ́ẹ̀ náà ni suratu Muhammad ẹ̀ẹ́dì suratu Muhammad sallallahu àwa sọ pé sọ́lá tó Muhammad àtúnbọ̀dọ̀ dákẹ́ àtún pé sallallahu alaihi wa ẹ̀rí nǹkan a sì ń pé sọ́lá tó Ibrahim sọ́lá tó Yunus sọ́lá tó ẹ̀rì ẹ̀yìn tí wọ́n Muhammad ayé ẹlẹ́ẹ̀kejì ọlọ́run dákọ̀ ànábì ń bẹ̀ ni òun sọ̀rọ̀ ẹ̀gọ́ ni ó ní. sallallahu alayhi wa sallam. وهو الحق من ربهم كفر عنهم كفر عنهم سيئاتهم وأصلح لهم ọ̀sẹ̀hún sọ́rọ́tò ìfàtí bákan náà àyà twenty nine ìbẹ̀rẹ̀ ọlọ́run tó dákọ̀ ànábì ń bẹ̀ náà ọ̀yà. والذين معه أشقاء بينا سورة الأحزاب هنا نقبل يا عليك يا فتي ولا ما بصف ما كان محمد أبا أحد من رجالكم ما كان محمد أبا أحد من رجالكم ولا رسول الله وصال من وكان الله بكل شيء عليم nínú àwọn ààyè tá a ti máa mọ̀ pé ọlọ́run ọba gbé tóbi fún ànábì sallallahu alaihi wasallam òun náà ni pé ọlọ́run ọba sọ ànábì lórúkọ márùn ọ̀tọ̀ọ̀tọ̀ pa. nínú jókòó níjọ́ tí wọ́n ń ṣe súnà rẹ̀ tí wọ́n sọ lórúkọ márùn ó kọ́ ni ò borí kí o kọ́ ni ọwọ́ kò sí ò lè rí bí wọ́n bá sọ ọkọ rẹ wọ́n bá gbé gorí ara wọn bóyá bí wọ́ọ̀dù méjì fún Muhammadu Gazali àwọn ọmọ pé àbí Muhammadu Shafi'i àbí Muhammadu Fatihi àwọn kọkàn lọ ń jẹ tí wọ́n bá pè ọ́ Muhammad ò ní dáhùn bí wọ́n sì dáhùn pé ní Fatihi náà ò ní dáhùn ó kọ márùn-ún lọ́nà sẹ́yìn pé kò sí nǹkan ẹ̀pẹ́ ńbẹ̀ tí ò jẹ́ méjì ńbẹ̀ wọ́n nú alukur'an mẹ́ta yòókù àti méjì yòókù àkọ́kọ́ náà wọ́n papọ̀ nù sunna nàbì sallallahu alaihi wasallam orúkọ márùn lọ́lọ́run sọ ànábì má ti sọ̀rọ̀ alàjẹ́ o à ń bọ̀ àti ibi alàjẹ́ náà bá a bá sì lo kọ nǹkan tó bá pọ̀ ó ń júwe pé nǹkan tóbi náà nù ni ó ń júwe pé nǹkan yẹn níyì náà nù ni ló fi jẹ́ sí pàwọn náà tá a bá bímọ tán tá a bá àwọn aláàfáà tí wọ́n máa ń sọ orúkọ ọmọ mo rò pé èèyàn ò sí bẹ́ẹ̀ mọ́ ti ẹ̀yin lẹ́ sọ́kọ máa rí fúnra yín tí wọ́n bá gbé orúkọ wá bá wọn báyìí wọ́n ya pépà fún wọn wọ́n á lì tí ó kọ kíní kan gbá àwo kankan ọmọ kíní kan wọ́n wá tó lọ ẹni tí ọba fẹ́ serú orúkọ ọmọ báyìí ni tọ́ba jẹ́ sí orúkọ ọmọ kan lọ́kọ sínú pépà tọ́ba lọ fáwọn aláàfáà yẹn gan-an wọ́n ṣàlàyé jẹ́ pé ah so ó kọ kan ní jẹ́ ó fi yíwa yípe yìí wà lára korúkọ pọ̀ lára ènìyàn wa alayhi salatu wa salam orúkọ márùn ọ̀tọ̀ọ̀tọ̀ bá sọ díẹ̀ wà nínú alukur'an yòókù wà nínú sunna ànábì wa Muhammad bẹ́ẹ̀ ni ó sì pọ̀ ọmọ ń jẹ́ àpẹẹrẹ wípé ń a bẹ́ẹ̀ni muhammad sallallahu alayhi wa sallam orúkọ àkọ́kọ́ nù ọ wà ní alukur'an orúkọ ẹlẹ́ẹ̀kejì ahmed òun náà wà ní alukur'an muhammad àti rí inú àwọn àyàtọ̀ àkàlẹ̀ kan pé ààyè mẹ́rin lọ́wọ́ nínú alukur'an sí muhammad wa ahmed orúkọ ànábì nìjẹba ni bọ́ọ̀ bá bímọ tó sọ̀kan muhammad tó tún sọ̀kan ní ahmed nǹkan náà lọ ń pààrà síkírù ti mẹ́ńbẹ̀ nù o tó ti yá báyìí tí a bá ní fíkìwù dáadáa tó gbọ́ yí tó bímọ má ní Muhammad kò ní sọ̀kan ní Ahmad méjèèjì ó kọ kan náà ni ẹnìkan náà ní jẹ́ bẹ́ẹ̀ tó bá ti mú Muhammad yá stọ́ọ̀bù yòókù tó bá ti mú Ahmadu má tún sọ Muhammad bó ti ẹ̀jẹ̀ sí pọ̀rọ̀ ń bẹ lórí pé sáà máa sọ ọmọ wa ní Muhammad gan níbi tí ọ̀wọ́ ń bẹ lára orúkọ ànábìdì sallallahu níbi sáà tún lè sọ ọmọ wa Muhammad àwọn àfáàní sọ pé kò tún yẹ ká sọ ọmọ wa Muhammad gan nítorí pé àní máa bọ̀wọ̀ fún ọba sọmọ rẹ Muhammad ọba ṣe ń tí ọ̀dà wa Muhammad wa Muhammad wá bí ẹran Muhammad lọ sí kínní sọmọ kó tí ń fàbùkù kó lóko rẹ ẹ̀yin Yorùbá gán bọ̀wọ̀ fún àwọn okọ bàbá yín nígbà tí ọba sọ ọmọ rẹ lórúkọ ìyá rẹ àti okùn ní ebe ìfẹ́ pè lórúkọ ẹ̀. ebi Ìyábọ̀ lẹ́ ń pè é ebi Yétúndé lẹ́ ń pè é ebi ẹ fẹ́ bọ̀wọ̀ bàbá yín náà lẹ́ fi já sínú kòtò mẹ́rin bọ̀ wá ní anábìwá Muhammad ẹ̀rín kan tó nípa báyìí anábìwá Muhammad sallallahu alaihi orúkọ rẹ̀ inú orúkọ rẹ̀ náà Ahmadu wa ẹ̀rí ẹ̀ wá ọlọ́run sọ pé رسول الله إليكم مصدقا مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعدي ومبشرا برسول يأتي من بعدكم sọlọ́láhu aleyhi wa sallam ọ̀rọ̀ ń bẹ lára ayé yẹn púpọ̀ o anabi ayisa ni ń kéde orúkọ anabi ń bẹ yẹn o <laughs> ẹni ti bí ti fi dẹ́sí pé orúkọ táwọn bí ń jẹun kọ́ sọ̀rọ̀ àwọn bàbá ẹ̀ kí wọ́n sọ ọlọ́run ló ọlọ́run sọ àwọn orúkọ kan bẹ tọ́lọ́run ọba sọ yáháyá ọlọ́run sọ ló kọ fún bàbá ẹ̀. ọlọ́run lọ sọ mọ́ríàmù náà ní orúkọ rẹ̀ fún yẹ ẹ̀rí àwọn orúkọ kan bẹ títí sí pé aláàfáà kan ò tó bẹ́ẹ̀ kó fún mọ fẹ́ sí ọlọ́run lọ sọ gbogbo wa náà lọ́run ti sọ wá lóko ká tó dáyé ọkàn lówó lásán ha ọlọ́run ṣe kí ni ó sọ lóko tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó wa nípa báyìí orúkọ kejì náà ni mẹ́ta tó wá kù ká lọ́nu عن جبير بن مطعم هنا النبي صلى الله عليه وسلم bọ́lọ́n bá bóyá ní nǹkan yẹn a máa sọ tó bá jẹ́ mọ́pẹ́kọ́ sọ ànábì ní ẹgbọ́ o mọ́kọjá abẹ́yìn ṣe rí o ó kọ̀kọ́ kan lẹ́yìn jẹ́ ní tó kọ ẹ̀pọ̀ jù kọ méjì èmi tẹ̀ ń wò yìí lé hamsatu asma. orúkọ márùn ọ̀sọ̀ọ̀sọ̀ lèmi nìkan jẹ́ o ẹyọ kan ní ṣùgbọ́n orúkọ márùn ọlọ́run ọba sọ̀nù. orúkọ àkọ́kọ́ tí mo ń jẹ́ ni sallallahu alayhi wa sallam àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì èmi náà mo tún jẹ́ Ahmad sallallahu alayhi ẹlẹ́ẹ̀kẹta alimahi orúkọ anabi ní ń jẹ́ alimahi àwọn èèyàn wa máa ta lọ́sọ̀ọ́ sallallahu alaihi wasallam kí ló ṣe Muhammad kí ló ṣe Ahmadu tí ó ṣe Al-Mahi lẹ́yìn kan Al-Mahi orúkọ anabi sallallahu alaihi wasallam orúkọ ẹlẹ́ẹ̀kẹta wàhálà ni Hashir Hashir orúkọ anabi nìjọba ni àwọn èèyàn wá bàjẹ́ wọ́n tún wá máa pọ̀ wọn ní muhammadu al-hashir ẹ dákun gbígbà tí èèyàn ń pààrà pé adémọ́lá adémọ́lá náà ni jẹ́ mọ̀ pé àìmọ̀kan ní dànkan lẹ́mẹ̀ẹ́ bọ́ bá ń ma hashiru jàmà tó bá muhammadu lọ́ bá ń jẹ́ jàmà mọ́kọ́ máa sọ pé muhammadu lè hashiru ọ̀gbà hashiru fúnra ẹ̀ náà ni muhammad muhammad náà ni hashiru ọ̀nàbì mi ni gbogbo akib akib àwọn máa ń sọ yẹn àwọn akibu akibu tí bàjẹ́ àwọn yorùbá burúkọ tó dáa jẹ́ akibu anabi ni jẹ́ akib sallallahu alayhi wa sallam àwọn ẹni máa pè ní akibu akib akib orúkọ anabi náà so nípa báyìí nínú àwọn ọ̀nà tá a fi máa mọ̀ pé ọlọ́run ọba gbé yìí fún anabi ni pé ó fún lórúkọ márùn ọ̀tọ̀ọ̀tọ̀ méjì wà nínú alukur'an ìyókù wà nínú sunna anabi sallallahu alayhi wa sallam amal alqab tábà wá ní káṣẹ̀ wá lọ wo yí pé alàjẹ́ orúkọ alàbẹ̀ àbí oyè tọ́lọ́n fún ànábì tó lè mọ́ lára tọ́lọ́n gán sọ ànábì sallallahu alaihi wasallam wọ́n ní bàbá fẹ́ kà àwọn àfáà kan kà wọ́n kà dé four hundred ibi agbára ti ẹ̀ pin sínú àwọn àfáà kan kà ó lé ní one thousand gbogbo èmi ni àwọn tọ́ha nkankan yẹn yàtí òsínú orúkọ ànábì o òsìsínú òròyìn ànábì o Eh, rahmat nkankan ìkẹ́ àwọn orúkọ tí ó jẹ́ tá a lè tá a máa pè níròyìn àwọn nǹkan bí àlàjì orúkọ tánàbì ní àwọn afáàkà ó kọjá four hundred eh, iyì kan ní gbogbo àwọn lọ́la ayé táwa máa yìí ó kọ rẹ ò kọjá twenty bó ti wulẹ̀ pọ̀ tó kan kìnnì kan kìnnì kan kìnnì kan kìnnì kan eh, twenty ní àwọn àlàjì ẹwà wá wà nábì alayhi salatu wassalam wọ́n wá kà ọ wá wọ bí four hundred ó kọ iyì tánàbí ń jẹ sallallahu alaihi wasallam. nínú àwọn nǹkan tá a fi máa mọ̀ pé ọlọ́wọ́n bá gbé tóbi fún ànábì alayhi salatu wassalam anna Allaha. bẹ́ẹ̀ni. ọlọ́run gbéyìí fún ànábì látara rí pé ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan fún ànábì yìí tó ṣe é fún tó bá ṣe tán ẹni tá a bá dẹ̀ ṣiṣẹ́ fún òun lọ yẹ kó dẹ̀sán padà fún rẹ̀ àárò ni ọlọ́run wá nínú òun kí ó ṣe èmi fúnra ara mi ni màá wá fún yín ní òun náà ní pé ẹnikẹ́ni tó bá ṣe àsọ̀látù fún ànábì sallallahu alaihi wasallam ọlọ́ni mi fúnra mi ni màá wá dá padà fún un. ìtí wọn àdá padà fún ọkì tó ń sẹ ẹyọkan ẹyọkan gbogbo nítorí fún gbogbo tí mi ẹyọkan mi tó ti bẹ́ẹ̀ náà tún ṣe mẹ́wàá fún ọ. àsàlátù ọlọ́run ẹyọkan tó ká sí nàìjíríà yìí lásán gbogbo ẹ gbogbo ọ̀rọ̀ ọ̀rùn tán yáyà ọlọ́run ẹyọkan. bàbá ń fún من صلى عليها صلاة واحدة عندما صلاة كان في مع النبي صلى الله عليه وسلم أنا أبو صلاة ميوة ربه yóò sì mú àwọn ẹsẹ̀ mẹ́wàá kúrò fún bákan náà nínú àwọn kátà jẹ́ àbáwọlé fúnra wa sínú sóra yìí òun náà ni zikiru ayatin qur'aniyatin waradat fi ta'zimihi sallallahu alaihi wasallam. káti ẹ̀ wòye sí àwọn àyà qur'an tí ń kì í fún wa wípé ẹ bọ̀wọ̀ bá nàbì ẹ gbé tóbi fún ànàbì ẹmọ yìí ànábì ẹmọ láti ń bẹ fún sallallahu alaihi wasallam ẹ jẹ́ wo bí àwọn àyà bíi márùn ayé alákọ̀ọ́kọ́ sọ́tò fati ayé ẹlẹ́ẹ̀kẹjọ àti ẹlẹ́ẹ̀kẹsàn ọlọ́wọ́n bá sọ pé ìnà. ọlọ́ni àwa lára wa nábì pé ọmọ jẹ́ nínú àwọn ìròyìn rẹ tó máa jẹ́ ìròyìn rẹ náà ní ṣááhí nínú ẹ̀rọ mubashir nínú ẹ̀ náà ni nazir nínú àwọn alikọ́pù táwílẹ̀ kan nù díẹ̀ náà. ha lè tó omi inú bí dá. ọlọ́run ní tó minú bí lá ìwà rọ̀sùn líńkẹ́ lè bá gbọ́lọ́wọ́n bá gbọ́ ọ̀ràn yẹn ní kẹ́ gbọ́lọ́wọ́n gbọ́ kẹ́ sì gba òjíṣẹ́ mi gbọ́ ọ̀tọ̀ àti ẹ̀rọ kẹgbẹ́ lárugẹ wàtò wàrà kẹsì bọ̀wọ̀ fún náà ní tàwùkírù náà ní wàtò wàkìrù kẹbọ̀ tó àzìrù kẹgbẹ́ lárugẹ wàtò wàkìrù kẹbọ̀wọ̀ fún ànábìnú àwọn onímọ̀ ní tẹ̀síìrù ní dọ̀míìrù méjèèjì ní ọ̀dọ̀ ànábìnú lọ sallallahu alaihi àpúrú náà tó tẹ̀lé wàtò àzìrù àti wàtò wàkìrù ha ha tó wà ní parí gbólóhùn méjèèjì yẹn wọ́n ló lọ padà lọ bá ànábì wa sọlọ bá wa. ẹ wàá rí iṣẹ́ ẹlẹ́ẹ̀kẹta tí ń bẹ́ ń bẹ́ ọlọ́bọ́lọ́ wọn bá ń tẹ̀ wọ́n tún sábẹ̀ hù. wọ́n ní tọ̀mí púrúnà tó wà ń bí wọ́n tún sábẹ̀ hù ọlọ́bọ́lọ́ wọn padà nígbà yẹn máa ṣàfọmọ́ ọlọ́wọ́n ọba láàárọ̀ àti nírọ̀lẹ́ ṣùgbọ́n wọ́n tún á zìrú hù ẹgbẹ́ lárugẹ wọ́n tó wá kìrúhù ẹ bọ̀wọ̀ fanabi sallallahu alayhi wa sallam suratul fatih ni ó ní a máa bọ̀wọ̀ fanabi sallallahu suratul araf àyà one bákan náà àyà ẹlẹ́ẹ̀kejì nu ó ń sọ fún wa pé ẹ ó sọ fún wa ìfàlẹ́dínlẹ́ wọ́n parí ẹ̀ pé wùlá ikà humul muflihun ní gbogbo ẹni tó bá ti bọ̀wọ̀ fáàní náà bí tó gbá náà bí larugẹ olúwa rẹ̀ ó jèrè ọlọ́njà wò jèrè ní wa. mo lérò pé wíwá tá a wá sí ìjókòó yìí ó ń túmọ̀ sí pé a ti bọ̀wọ̀ fáàní náà bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kà tó wà àwa fẹ́ ṣàlékún bó lásùn sí máa bọ̀wọ̀ fún ànábì eh, ló fi jẹ́ sí pé àìparí àyà tó sọ pé ulaika humul muflihun. Eh, ọlọ́bẹ̀ ni pé a nípìn bẹ́ẹ̀ ọlọ́njẹ́ nípìn bẹ́ẹ̀ o. àyà ẹlẹ́kẹta suratul hajj ọlọ́run bá sọ pé dhalika wa man yu'azzim hurumati llahi fa huwa khayrun lahu 'inda rabbih. ẹnikẹ́ni tó bá gbé títóbi fún ọ̀wọ̀ ọlọ́run tó lọ ń bọ̀wọ̀ fún ọlọ́run bọ̀wọ̀ fún àná ọlọ́run pànàbí lé ó gbànàbí lárugẹ sallallahu alaihi wasallam ẹnikẹ́ni tó bá ti wá gbé títóbi fún tọ́lọ́run ọba pọ́nlé tọ́lọ̀ ń fọ̀wọ̀ sí lára irú ẹni bẹ́ẹ̀ fọwọ́ khairun lahu inda rabbi. ẹtún ló kínú suratul hajj bákan náà àyà thirty two ọlọ́run ọba tó sọ pé dáálé. dáálé lọ́wọ́ lẹ́yìn ìmúra sí ṣáá. suratul ahzab náà ní àyà kẹfà náà ní ẹ̀rí ẹlẹ́ẹ̀kan náà Al-Qur'an sọ fún wa pé ẹni ẹ bọ̀wọ̀ fún ànábì ẹ bọ̀wọ̀ fún ànábì dáadáa ẹ lọ mọ̀ pé ànábì gan ẹ bọ̀wọ̀ fún ju ara yín lọ nítorí wọn fẹ́ sọ mẹ́rin pé ó ju ẹ̀yin gan lọ ẹ̀ fi wá ní ìṣẹ́ àmọ̀ sọ pé afẹ́rẹ́ lágbájá ẹ bá ti débi gbíndá sọ fẹ́rẹ́ ètò ara rẹ̀ àkànú I love you ọkọ àtìyàwó àbí I love you àdáàlì máa ní ẹ̀rọ ni ọ fẹ́ràn ẹ ìwọ jẹ́ kí wọ́n bílẹ̀ rẹ̀ wíńdà inú kí òkú ní ìsinú kọ́kọ́ rẹ̀ ó kú ẹ̀rí yóò jẹ́wọ́ pé lọ́ọ́ fi òun à ó níbi tọ́mọ. bẹ́ẹ̀ náà lọ́kọ náà à mo lè kú nítorí rẹ̀ yọ́rọ́ ni o tukú bá dé yọ sọ pé à kọ́kọ́ kú tiẹ̀ náà ń bàbá àwọn máa bọ̀ lẹ́yìn ẹ̀ ṣé òun. bàbá fi ṣe lọ ìyàwó náà yọ sọ pé lọ́pọ̀lọpọ̀ ọgbà ọkùnrin ní má kọ́kọ́ kú ṣáájú ìyàwó ẹ máa ń sùn nílẹ̀ á máa bá yín lọ́hùn Eh, wọ́n wá ní ànábì alayhi salatu wa salam wọ́n ní ẹjẹ́ á lọ mọ̀ pé ibi tá a bọ̀wọ́ rẹ̀ dé á gbélé kí ẹ̀mí ara wa á eh, gbà pé n tí ó bá jẹ́ sí pé àwa la fẹ́ lò ká ní pé nǹkan tá a fẹ́ lò yìí tá a bá sì lò ẹ̀mí wọ́n bọ̀ wọ́n sì ní ká fún ànábì ànábì láfún o sallallahu alaihi ibi tá a gbọ́dọ̀ bá dé ọlọ́run làmọ́lẹ̀ fún wa nínú Qur'an Suratul Ahzab آية كيف الله بس في النبي أولى بالمؤمنين من أنفسهم آه، النبي أولى بالمؤمنين من أنفسهم آه إيه، النبي أولى بالمؤمنين من أنفسهم النبي أولى بالمؤمنين من أنفسهم آه النبي tí mo rántí yìí آه òun gan ni ọ wà lókè ara yín gan ẹ gbọ́dọ̀ gbé lékè ní ara yín tànàbì nàmbà wá kó kan tẹ̀mí yorùbá sáńpà wo pé ara ẹni àbí tí ń jó ọmọ ẹni ara ẹni là làkọ́kọ́ mú kúrò bí tànàbì wò ẹ wà rí ọwọ́ kọ̀kọ́lọ́ mútà nàbì kú òní inú ò lè jọ ànábì sallallahu alaihi wasallam sùmọ́kàtì ẹ̀ nípa wá rí bá ní ọwọ́ kọ̀kọ́ gbàgbé ara rẹ náà ọwọ́ a máa jà fún tànàbì náà sallallahu alaihi wasallam ní bàbá wa jà tànàbì tán lóṣù wa rántí ara rẹ. báwọn sàbí ànábì ṣe bá nàbì gbé nìyẹn o ló fi jẹ́ sí pé àwọn yẹn ráyé wá wọ́n sì rí sí tiwọn torí pé àwọn òde nǹkan kan ẹ wo àwọn ìwọ̀ tá n ká yìí àwọn sàbí practice ẹ ànábì sallallahu alaihi wasallam ànábì jù yín lọ. Eh, tànàbì nàmbà wán kó tó wá kàn yín sallallahu alaihi wasallam sọ nípa báyìí àwọn àyà ni nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ tó ń palẹ̀ mọ́ ká tó wọnú súra yìí náà ni pé hmm, tó wá. ẹ bá a ti káyà lẹ́ẹ̀kan pé afẹ́ fi mọ iyì tí ń bẹ́ fà nẹ́bì ó yẹ ká tó wọ hadith kọ̀ọ̀kan náà tí ń sọ pé ànẹ́bì kọjá bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ọwọ́ tẹ́ fi mú kì í sọ́wọ́ tẹ́ kẹ́ fi mú ni ẹ̀pẹ́ yíwọ́ tẹ́ fi má nàbì padà ẹ̀gbẹ́ tẹ́ kọ́ sáà nẹ́bì ẹ yí padà ẹ̀kọ́ ẹ̀gbẹ́ mìíràn tó dáa sí ojú tẹ ẹ fi ń wà nínábì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ díjú ń padà ẹ wójú mi sójú yín kẹfì fún ọ wà nínábì. ẹ hadith Jabir anna Umar bin Khattab radiyallahu an anabi ṣe correction fún Umar bin Khattab njọ náà torí pé ọ̀tọ̀ ni bó ṣe fojúmọ́ anabi ó pàtàkì anabi púpọ̀ sallallahu alaihi wasallam. tòmátò ń ti bẹ́ẹ̀ náà kò tí ì di lẹ́fù tí a ní kó anabi wàá mú gòkè padà sallallahu alaihi wasallam. àyìn náà bin Khattab ẹni tó wà nínú àwọn nínú àwọn òkè ìgbàgbọ́ nínú òkè ìfẹ̀tà nàbì lọ́wà sallallahu alaihi wasallam. ẹ wọn bọ̀ Khattab wà bá anábì njọ́ kan bí kitabin. ẹ ó mú ìwé kan wá síra kan tó rí ìwé kan tó gbà lọ́dọ̀ àwọn Christian ìjọ náà àbí lọ́dọ̀ àwọn Júù tí wọ́n wà nílùú Madina ó mọ̀rọ̀ gbà á ọ wá kà á ọ wá gbádùn ẹ̀ ọ kàwé ni ọ gbádùn ẹ̀. Umaru wa mu Nabi sallallahu alaihi wasallam Umaru fi pamọ́ ní ya Rasulullah ó ní òjijì ọlọ́wọ́n ọba inú. ìwà nábì mo ti jèrè lónìí mo rí ìwé kan lọ́dọ̀ àwọn Christian lẹ́nu lọ́dọ̀ àwọn Júù mo kà á tíra náà dáa mo gbádùn ẹ̀ púpọ̀ ọ̀hún ìfà nábì kan sallallahu alayhi àwọn tí rò pé táwọn ti dára torí pé wọn mọ̀ fáwọn ti di level next level ní afẹ́ mọ́ ọgọ́ ni ànífẹ́ máa gun lẹ́fù kejì àwọn ọmọ fáwọn òtí di lẹ́fù tẹ káwọn wa àwọn rò pé nǹkan gidi ni pé à ah, mọ katira wọn ó dùn nǹkan tó dáa mẹ́mbẹ́ o. Ànábì bá bínú sallallahu alaihi wa sallam. Àwọn ìwà sọ fún pé amutahawwikuna fiha. Ah, eh, ṣé ṣé ntọ́tún kàn nìyẹn ìwọ ọmọ ìrùn àtọ́ bí? Ó tí tóbi tó ń lọ ń lọ. Ló fi jẹ́ sí pé kì í ṣe gbogbo ọmọ làjọ kan tí ọ̀dà àmọ́ eh, gbé wọn ló jẹ́ sí pé ayé ọmọ ọ̀pọ̀lọpọ̀ mọ́ bàjẹ́ látara DSTV nǹkan kan táwọn wọ̀nyí ọmọ tí ò tí ì tó wo nǹkan tí ọ̀yọ́ máa wò tí bá ń wò ẹ bá láyé ẹ̀jẹ̀ nìyẹn àìsàn yẹn ò ní gbọ́ ògùn mà tó bá yà eh, torí pé kò tí ì lágbára ti ń wò yẹn yóò ti wá wọnú ẹ̀jẹ̀ rẹ̀ tẹ̀mọ̀ fẹ́ jẹ́ rẹ̀ ẹ̀jẹ̀ tútù lọ́wọ́ lọ́ba ti wo àwọn nǹkan tí ọ̀daràn láti pilẹ̀ ẹ̀rí bí ó lágbára díẹ̀ eh, ànábì wá bínú tí wọ́n mọ̀ ọ́ anabi wa fọlọ ń bóra pé Ah, n tí mo mú wá bá yín sẹ̀rí àìsílámù tí mo mú wá bá yín ó clean ó sì clear ẹ má ti bí wọn lè rí nǹkan kan nísìnyí ẹ má bí àwọn ẹlẹ́sìn mìíràn ní nǹkan kan lásìkò tẹ wà tí ó bẹ̀rẹ̀ sí gbàgbàgbọ́ dáadáa àti fún yín ní ìṣúra tí ó fi dáàbò bò yín tẹ́ ẹ̀ fi ní ṣìgbọ́ tẹ́ẹ̀fì ní ṣìṣe ọ̀ ń bẹ́ nú ọ̀rọ̀ wọn tó jó dodo torí tẹ́ ẹ bá wá kà á tẹ́ ẹ bá sì gbọ́ lọ́dọ̀ tèmi ẹ lè pè rọ́ọ̀nì nǹkan yẹn ẹ sì tẹ́ lọ́hùn. ẹ sì lè ka igbó nínú ọ̀rọ̀ wọn bákan náà ẹ lè kàkà fúkà ńbẹ kẹ mọ́ wàá gbàgbọ́ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lórí ṣe mọ̀ pé àti tọ̀hún àti tìrín òfò lọ́jẹ́ fún yìí nínú kẹ́ẹ̀ka nǹkan nù wí wọn tó jó dodo ọ̀rọ̀ ṣùgbọ́n nítorí ipá yẹn ò tí gbọ́ lọ́dọ̀ tèmi tàbí orí yín ò pé orí yín ò gbà ọpọlọ yín ò gbé kẹ wá sọ pé irọ́ ni báwo ló ṣe lè rí báyìí bọ́bá ṣẹlẹ̀ máa ní kò dẹ̀dà bẹ́ẹ̀ náà ni ó ti ṣe kọ́jà sí pé kàkúkalẹ̀ kà ń bẹ̀ náà tíra wọn kẹ wá gbàgbọ́ bẹ́ẹ̀ náà ni kọjá ó di méjì báyìí anábì ni mo fi ọlọ́run ọba búra. Mhm. ẹ ibi tá a fẹ́ lọ gánà nù law kana Musa hayya. anábì wa ń kéde níjọ́ náà pé ẹ gbọ́ ò kéré o <laughs> ká tiẹ̀ wá wípé Musa tiẹ̀ padà wáyé sẹ́mu bí èèyàn bá fẹ́ jú ebí èèyàn ti tó ńgbà míì ìyá máa sọ àlábì fẹ́ sọ mbẹ̀ òní ẹ̀ tọ́balẹ̀ pé Musa ti ẹ̀ lé padà ká ní pé àlọ́bọ̀ ń bẹ fáyé àwọn ènìyàn tí wọ́n bá kú tó tán padà wáyé ni tí Musa bá dé lónìí wá bá wa lásìkò tá a wà yìí tó dé ìlà alábìrin wàláhì ẹ̀yìn mi ni ó ti tò sallallahu alaihi wasallam yóò tó sáfù lẹ́yìn mi bí ò ní pé ọ ṣáájú mi wáyé ànágbèrè pé ìtẹ́wù ní sọ fún pé tó ànábìrin mo tó bẹ́ẹ̀ sallallahu alaihi ma wasi'ahu illa an yattabi'ani. ẹ wá wo ànábì Musa bó ṣe tóbi tó ní bá a ti bọ̀wọ́ ẹ̀ tó bá a ti gbé yìí fún tó bá a ti mọ yìí ẹ̀ tó ànábì ń sọ fún ayé pé ọmọ lẹ́yìn mi ni ọba jẹ́ ká ní bọ́ wáyé báyìí tonti bẹ́ẹ̀ náà ó yẹ ká bọ̀ wà nẹ́bì sọ̀rọ̀ ah, bẹ́ẹ̀ ni ànábì tó kéde láàyè ní pé mi ní do sayyidu waladi adam wala fakhar ànábì ní tábà tí ẹ̀ ṣe fáàrí kì í ṣe tí mo fẹ́ sọ ìní fi ṣe fáàrí sọ̀rọ̀ bí tí mo fẹ́ ṣe fáàrí tọ́wọ́ ń sọ nǹkan kan á mọ̀ pé fáàrí ni lóòótọ́ ànábì lè tí mo fẹ́ sọ ìkì í ṣe fáàrí tí n bá ṣe fáàrí ń tó jù bá ń lọ ni màá sọ ànábì ní Ana sẹ́yìndù wáládì ádámà ana ana sẹ́yìndù wáládì ádám gbogbo ọmọ tá ádámà bí àtádámà náà tọwọ́ nú ẹ̀ alẹ́ sọ̀rọ̀ àti wọ̀sẹ̀lá èmi ni mo wà lókè gbogbo wọn kì í ṣe ó ti pé mò ń ṣe fáàrí o tí wọ́n fẹ́ ṣe fáàrí màá wí jù bá ń lọ fún yín ẹ̀yìn bá kọ́lé mẹ́wàá tọ́yẹ́pẹ́ onílé lóṣogbo mi báyìí tọ́wá ní ẹ̀yìn èèyàn ẹ̀ mọ̀ pé mo nílé lóṣogbo ni tẹ̀wọ̀n pé onílé làbújá onílé Lagos oní Port Harcourt oní làwọn àyè tẹ́wọ́n ní ṣe fáàrí yóò sọ pé ẹ panu yín mà mí ò ṣe fáàrí tí n bá ṣe fáàrí ni ilé mi ń bẹ làbújá ilé mi ń bẹ ní Lagos ilé mi ń bẹ ní Port Harcourt ń bẹ ní Kano ń bẹ ní Kaduna ń bẹ ní Dubai exactly bẹ́ẹ̀ ló ṣe jọ ànàtẹ̀yìí bẹ́ẹ̀ni anabi ní kì í ti fáàrí mi lọ ga gbogbo ọmọ ádámà látòkè délẹ̀. bẹ́ẹ̀ náà ní jáde kìámà nígbà tá a bá máa dìde nù sàárì èmi ni màá kọ́kọ́ dìde musa ó lé mi o sùnmọ́kòtò bẹ́ẹ̀ ọwọ́ àánú hadith mi pé musa ó lé mi sùnmọ́kòtò bẹ́ẹ̀ yọ ọmọ alábàbà lọ́wọ́ ń tiẹ̀ ni mo ti dìde nù sàárè ń tẹ̀lé ìrìn ànábì náà nìyẹn o sọlọ bá wà rẹ ana awuwalu. ànábì ní eléyìí náà tẹ bá tún rò pé fáàrí ni mi ò ṣe fáàrí tí n bá ṣe fáàrí ni màá sọ́jọ́ bá ń lọ gbogbo bí tá a bá ti sọ̀rọ̀ tá a bá ti pé mi ò ṣe fáàrí o ó yẹ ká máa pín nǹkan bẹ lẹ́yìn tí ń tì ń sọ nù tó tún ju ti ń sọ lọ ni nàbí wàlá fàkà ní òsì fàárì ẹlẹ́kẹta èmi ni mọ́dàpọ̀ wà ní awọ́lù ṣááfíà alábìlẹ̀ èmi ni màá kọ́kọ́ sí pẹ̀jọ́ àrùkè àmà èmi nàmbà wán gbogbo ìyẹn ni wọ́n lọ pé kọ̀tà yìí kò sí ẹ̀sẹ̀ tí ó lè kojú ọlọ́run ọba lẹ́nu ká bá ti sílẹ̀kùn báyìí ẹ̀rí pé àwọn èèyàn àfọ́lù padà wọ́n ní èmi nàmbà wán kò sóńtò tí ó ti wájú mi bẹ́ẹ̀ náà ni èmi náà lẹ́ni tí wọ́n kọ́kọ́ sọ pé mo gba ìpẹ́ rẹ kì í sì ṣe fáàrí mo tún ṣe ń bẹ̀ tí ń bá ṣe fáàrí ni màá sọ́jú bá ń lọ wàlíwá wàlíhàmdì. tí wọ́n bá ní ẹni tí ó gba yìí jìnjú àlùkìyàmà níjọ́ náà tí gbogbo ayé òkú sẹ́yìn mọ̀ pé tí èèyàn bá ń gba yìí bá ṣe wà àwọn bá máa sọ pé a ní ọba ọ̀tá ọjà Òṣogbo a ní ọba akìrún ọ̀fù kìrún hálì nígbà tí wọ́n bá wà nílùú wọn gbogbo yí ibẹ̀ tí wọ́n ní ìjọ tá a bá láa kó gbogbo ọba jọ kálukọ́ mọ̀ wọn rẹ̀ mọ rántí jọ alọ́ general Muhammad Buhari nígbà tí wọ́n sí ní lọ́dọ̀ gọ́fúnà mo rí ọba kálukú ń kó bàtẹ́ lọ́wọ́ ni àni <laughs> ọba àdáni tuntun wọn jẹ òun nìkan lọ wọlé wọn jẹ nìkan kan tẹ̀lé wọlé fúnra ẹ̀ lọ wọlé ẹ̀rí sẹ́mọ̀ pé ayé pé nùjú ayé bá pé èèyàn máa mọ ìyá anábì ní jọ́ náà tí gbogbo ayé pé tí gbogbo ẹ pé. wàhálà pàtó èmi náà tún nọ́mbà wán mi máa mú lọ́wọ́ èmi ni mo gba yìí jù èmi ni màá léèdì gbogbo wọn ó tún wà nù àdìsí ni pé èmi ni màá sílẹ̀kùn àlìjẹ́nà gbogbo ayé fẹ́ wà àlìjẹ́nà kò sẹ́ńtì ọ̀wọ́ bẹ̀ njẹ́ àti pa èmi ni màá dé tí màá ṣe fún wọn mo bá ti dàwọn èèyàn wà máa wọlé sallallahu alayhi wa sallam ẹjá pàtàkì anábà muhammad sallallahu alayhi wa la budda min tawqiri. ọ̀kọ́dì yaqulu qa'ilun. àdéhùn tí wọ́n máa sọ wípé kí ni tuma kí ni ìdájọ́ kábọ̀wọ̀ fún ànábì sallallahu alayhi sọ̀rọ̀ yẹn ni àbí sunna sẹ́mu bí alábákùn bí ní ìṣẹ̀lẹ̀ mẹ́wàá gbọ́dọ̀ àná sí sunna wa ni àbọ̀rọ̀ yẹn mọ́tì darẹ̀ láàmú bọ́dà yọ kábọ̀wọ̀ fún ànábì kì í ṣe sunna o táwọn fi súnà lọ́dọ̀ wa ń gbà yìí táwọn àwọn ní pé kì í sọ̀rọ̀ yàn ọ̀rọ̀ yàn ni kì í sọ̀rọ̀ yàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yàn ojúlówó gbogbo ayé àtọmọ kékeré tọmọ kékeré bá tọ́ba tàti àṣẹta àgẹ̀rẹ̀ nípa ìbọ̀wọ̀ fún ànínábì àbáwí ni ó rà àbáwí ju pé kọ́ fọ́kọ̀pù wa nulẹ̀ wa lọ torí bẹ́ẹ̀ tá a bọ̀wọ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. kí ló fà tá a fi gbọ́dọ̀ bọ̀wọ̀ fún ànábì wa sallallahu alaihi wasallam. Mhm. bẹ́ẹ̀ni wa na'azzimu ar-rasul lima ya'ti a máa bọ̀wọ̀ fún ànábì nítorí àwọn nǹkan tí ń bọ̀ wọ̀nyí alákọ̀ọ́kọ́ ni kí ọlọ́run bá pa wá láti ọlọ́run pa wá láti fi ká máa bọ̀wọ̀ fún sallallahu alaihi bẹ́ẹ̀ni. تؤمنوا بالله ورسوله وتعزروه وتوفروه وتغفروه بكرة وأصيلا. بẹ́ẹ̀ni bákan náà nínú nǹkan méjì tá a tún máa lò láti fi máa bọ̀wọ̀ fún ànábì sallallahu alaihi wasallam láti máa pa gbọ́dọ̀ bọ̀wọ̀ fún ànábì sallallahu alaihi wasallam náà ni pé at-tawqiru mina shukur. bá a bá tiẹ̀ sí bá a bá tiẹ̀ fẹ́ dúpẹ́ fẹ́ tó sóore fún wa ó yà á dúpẹ́ fẹ́ tó sóore fún wa bàbá wa àwọn ìyá wa àwọn olùkọ́ wa á máa ṣe dáadáa sí wọn lẹ́yìn tí ń dúpẹ́ nítorí bí wọ́n ṣe dáadáa fún wa wànàbí sallallahu alaihi wasallam ànábì wa ju gbogbo àwọn òbí wa yẹn lọ níbi dáadáa táwọn ṣe fún wa nínú tá a sì fi máa bọ̀wọ̀ fínìyàn nínú tá a fi dúpẹ́ fínìyàn ìbọ̀wọ̀ fún wa mẹ́ mo rò pé yẹ wa báyìí nínú tá a fi máa dúpẹ́ fínìyàn pé mo appreciate dáadáa tí ó ṣe ìbọ̀wọ̀ fẹ́ni bẹ́ẹ̀ wa mẹ́ nínú tá a fi máa dúpẹ́ fún ànábì pé ó ṣe dáadáa fún wa ìbọ̀wọ̀ fún wa mẹ́ wọn àwọn òbí wa à ń bọ̀wọ̀ fún wọn torí pé wọ́n ṣe dáadáa fún wọn bí wa táyé àwọn olùkọ́ wa olùtọ́jú wa wọ́n tọ́jú wa wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ nítorí pé à ń dúpẹ́ fún wọn à ń bọ̀wọ̀ fún wọn láti fi dúpẹ́ fún wọn nítorí bí wọ́n ti dáadáa fún wa dáadáa tánà bí wá sí fún wọn wá kọjá àtàwọn tá a wí ni lọ́pàá tó fi jẹ́ sí pé wà nù hadith ńlá àgbà tó yẹ pé ànábì sọ pé la yu'minu ahadukum. nínú àwọn nǹkan tá a fi máa bọ̀wọ̀ fún ànábì alayhi salatu wa salam táàfin máa mọ̀ wípé ìwọlé ìwọlé sínú àyà tá a fẹ́ náà yìí òun náà ni pé anna mina tawqiri. naam walida. Mm, minha bẹ́ẹ̀ ni ọ wà nù nǹkan tá a fi máa mọ̀ pé a fẹ́ wọlé a fẹ́ mọ níta ń bọ̀wọ̀ fún òun náà ni pé ká má gbé níta ń bọ̀wọ̀ fún kọjá yẹ tába ti gbé níta ń bọ̀wọ̀ fún kọjá yẹ ó ti di gínú yẹ̀yẹ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ jẹ́ fún yín lápẹ́jùwèé bàbá Abu Ridwan bẹ́ẹ̀ ti wà ní ìsìn ẹ dìde kí mi wá sọ yí pé bàbá táwọn wò yìí wọ́n dàgbà o bẹ́ẹ̀ sí wọn wà ní wọ́n bá sọ yí pé ọlọ́run kọ́lé fún wọn ọlọ́run sì fún wọn láwọn ọmọ tó dára sí mo pọ́n yín lé àbí mi ò pọ́n yín lé báyìí torí pé bẹ́ẹ̀ ṣe máa ni mo ṣe sọ̀rọ̀ yín ṣùgbọ́n kí n wá máa sọ yí pé sẹ́ẹ́ bí bàbá táwọn wò yẹn gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí tó bá jẹ́ sí pé ẹ fẹ́ máa jẹun títí tẹ́ fi kúrò láyé ó lè bọ́ yín ṣe mọ̀ pé ẹ sọ pé ẹ máa wò pé ẹ ti di yẹ̀yẹ́ nù ẹ̀yin gan padà wà máa rò lẹ́yìn ọ̀rẹ́yìn pé mo rò pé bàbá yẹn mú mi tiẹ̀ ni o ǹdó mọ̀ pé mi ò jẹ́ lónìí mọ̀ jẹ́ kẹ́yìn tí bẹ́ẹ̀ ti wà ní ìsìn bẹ́ẹ̀ ti wà ní ìsìn gbogbo fíìsà gbogbo kọ́ńtì ayé lọ́wọ́ àlákòwò yẹn ní lọ́wọ́ bẹ́ẹ̀ fẹ́ lọ amẹ́ríkà ní ìsìn ní ìsìn ẹ̀ kàn lọ ra tíkẹ́ẹ̀tì ní kò ní lè gbẹ̀yìn wá áfíríkà kankan sí ẹ̀yìn fún mi ti ga yín nu wọ́n dẹ̀ ti yẹ̀yẹ́ yín nìyẹn ẹ jókòó bẹ́ẹ̀ náà ni ẹni tá à ń bọ̀wọ̀ fún tá a la fẹ́ bọ̀wọ̀ fún tá a bá ti gbé kọjá ààyè rẹ̀ ó ti di kí ni ó ti di yẹ̀yẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ bọ̀wọ̀ fún ànábì lóòótọ́ sallallahu alaihi wasallam kò gbọ́dọ̀ gbé ànábì kọjá ààyè rẹ̀ tó bá ti gbé kọjá ààyè rẹ̀ ó ti dẹ̀tẹ́nu ó ti dàbùkù ó ti di yẹ̀yẹ́ bóò tí ẹ̀ sọ́jáde pọ́ǹpà sí yẹ̀yẹ́ ìtumọ̀ rẹ̀ ní pọ́ǹpà nábì sí yẹ̀yẹ́ sallallahu alaihi àwọn gbọ́dọ̀ pa ànábì nínú àwọn kan tá a fi máa mọ̀ pa àgbọ́dọ̀ pa ànábì kọjá iye ìtànàbí náà sọ pé ìgbọ́dọ̀ sí òun náà ní fi àgbọ́dọ̀ pa ànábì ju bó ṣe máa lọ. àgbọ́dọ̀ gbé kọjá iye ànábì ní látó toró ní kámá. fàyín náà arábìnrin ẹ má pọn mi po tòtòrò ní ẹ má pọn mi po náà nìyẹn àpọn po ẹ má pọn mi kọjá àlà gbẹgẹ ah, báwọn Christian bí wọn ti pa ànábì Ìsá kọjá àlà àpọn po ní ẹ pa ànábì Ìsá ntí ọjẹ náà lọ jẹ tó fi jẹ pé contradiction wà nínú gbogbo ọ̀rọ̀ wọn torí pé wọn gbé ànábì kọjá àyè tí wọ́n bá fọ̀rọ̀ wọn síbi olúmẹ̀yẹ ni kò ní sẹ́tẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n wọ́n ti kọjá yìí ẹ̀tẹ̀ wá ṣẹlẹ̀ nípa báyìí ànábì ní ẹ̀gbọ́dọ̀ pọn mi àgbọ́dọ̀ pọn ànábì kọjá yìí <clears throat> tẹ́nìkan sọ pé ànábì wa Muhammad sallallahu alaihi òun ni alátìlẹyìn òun kí ẹ̀rọ pé ànábì ni alátìlẹyìn òun sẹ́mọ̀ kó ti gbé ànábì kọjá yìí kó ní pé bọ́lọ́ ń bá fún wa bánábì náà bá sì fún wa ànábìrì fún èèyàn ní nǹkan ò sallallahu alaihi wasallam nǹkan tó jẹ́ sí pé èèyàn ò lè fún èèyàn ànábì ò lè fún èèyàn tọ́nà bí bá ń bẹ láyé tó bá mú mi yìí lọ́wọ́ ànábì lè fún èèyàn tó bá wù ṣùgbọ́n ànábì ò sí láyé sallallahu alaihi wasallam bí ti ń bẹ láyé náà bí èèyàn ọba rọ́mọ bí èèyàn lè lọ ànábì pé ànábì fún mi lọ́mọ tó ti lọ sọ báyìí ó ti gbé ànábì kọjá ayé sallallahu alaihi wasallam gbogbo àwọn àyè ìyàbọ̀dọ̀ mọ̀ á kó yé wa ara ọ̀wọ̀ àpọ́nlé fànàbì ní pé ká gbé ànàbì sáàyè ẹ̀ ká má gbé kọjá àyè rẹ̀ sallallahu alaihi wasallam. bákan náà ni wa minha nahyu ani sabilillah ànábì ní ẹ má forí balẹ̀ fún mi ẹ má tẹ̀ fún mi ẹ má bẹ́ǹdì fún mi ànábì sallallahu alaihi wasallam ẹ má tẹ̀ ẹ má kùnlẹ̀ ẹ má forí balẹ̀ fún mi kẹ́nìkan wá pé òun fẹ́ máa tẹ̀ fún ànábì àwọn kan ṣe fún fọ́tò èèyàn kan lásán ni o àwọn kan sì ní fọ́tò ànábì lọ́wọ́ bí wọ́n ṣe ń wí àwọn kan láwọn ní fọ́tò ànábì lọ́wọ́ ẹ̀yin ìgbọ́ ọ̀dọ́ àwọn èèyàn sábà kéde wọ́n máa rà á tí wọ́n bá mú yàn múgùn tán ní ìsìn wọ́n sọ fún ọ pé ìtọ́kàn ní ìsìn ni pé kò ní fọ́tò ànábì lọ́wọ́ tó bá yẹ kó lówó bá ní ọ ó ní bí wọ́n ṣe bíìlì ẹ̀ abájẹ́ pé lẹ́kítọ́rà náà ní ọ wọ́n bí wọ́n ṣe bíìlì ẹ̀ wọ́n mọ owó stone gbà oníṣẹ́ oṣù wọn wò pé oṣù ẹ̀ ọ̀yọ̀ pé ẹni tí ń ta wóróbo tí ò lówó lọ́wọ́ náà ni wọ́n máa yí tí wọ́n gbé ìrọ̀wọ́ rẹ̀ tó bá ti fún wa lówó ni wọ́n fọ́n fọ́tò yẹn kódà wọ́n tún gbé fọ́tò ẹlòmíì síbẹ̀ fún ọ pé ànábì rèé Fatima ni Hasan rèé Hussein rèé wọ́n ń ta o àfa kí wọ́n bá fi lọ́ọ́ tètè máa pé ìlọ́kulọ̀ ní àtìkẹ́ni ní <laughs> wọ́n fi lọ́ọ́ ni mọ̀wùn yìí lórí igbá àwọn ti mọ̀ pé táwọn bá gbé sórí igbá gbogbo ayé ni wọ́n sọ fún ọjà yẹn àtàmọ́ àwọn afáwọ̀rá yìí máa sọ̀rọ̀ wọn pé ntẹ́ǹtì yóò dà ṣùgbọ́n wọ́n ń tà ní kọ̀rọ̀ fáwọn èèyàn náà so nípa báyìí èyí tá a lọ síbẹ̀ láti bẹ̀rẹ̀ òun náà ni ká máa ká máa máa forí balẹ̀ àwọn kan ń gbé fọ́tò àfáà síwájú wọ́n dẹ̀ ń forí balẹ̀ wọ́n ń tẹ̀ wọ́n ń forí balẹ̀ ẹni tí wọ́n bá gbé fọ́tò ànábì fún náà ẹ máa ń tún náà máa dẹ́hùn kọ̀rọ̀ yàrá fún un tí ó fi ah, ànábìrè ẹlòmí ọmọ kí ìtẹ́ báyìí nígbà tó níyàwó ẹ̀ fọ́tò lásán pépà torí ọlọ́run afàlásà àkìlóhùn ẹ̀ nílà káyè. tó nípa báyìí ànábìrè ẹ gbọ́dọ̀ tẹ fún mi nígbà ànábìrè wa ni ẹ má tẹ fún un tá a wá nìwọ tó onítẹ̀ ẹ̀ bá ti tẹ fún mi mi ò ní dání lóhùn mọ́kọ́ ọlọ́mọ bàbá kan ń bẹ ní ìsìn ọ̀ ń bọ́ mẹ́ẹ̀ẹ́jà láti ọdún mẹ́ta sẹ́yìn dì sí bọ́mọ bá pè é bọ́sẹ̀ méjèèjì tí bó ṣe kíní kò ní dá lóhùn ni mo ti kọ̀ ẹ́ lọ́mọ kí ni tó dà wọ́n pọ̀ dọ̀bálẹ̀ mi ò dọ̀bálẹ̀ ẹnu dọ̀bálẹ̀ mi ò dọ̀bálẹ̀ lásán ẹ wo bàbá tí ò ní làákàyè ọwọ́ abẹ́ lùsí ọmọ dànù tó wá kọ̀ dọ̀bálẹ̀ kọ̀ dọ̀bálẹ̀ lásán lọ́wọ́ abẹ́ lùsí gbogbo wàhálà rẹ̀ èso lóhùn ò sí dáadáa sí ọ ni ọ yẹ kó gbà kó torí pé làákàyè tí mo ké ni pé mi ò fẹ́ lùjẹ ọmọ yìí kó o tiẹ̀ gbà pé sáàmà ń ṣe sáàmà ń ṣe tiẹ̀ sáàmà ń ṣe tiẹ̀ lọ. èèyàn gbà ànábìlẹ̀ mi ò gbà forí balẹ̀ agbára mi ò gbé kí èèyàn tẹ̀ fún mi. ànábìlẹ̀ ń ta mí lórí ó yọ ta mí lórí tí mo bá ní ẹ tẹ̀ fún mi sallallahu alaihi wasallam. làwọn wá sọ wípé tọ́ọ̀ bá tẹ̀ ẹ̀wọ̀ lóṣù kà ju tànàbì àbí sallallahu alayhi wa sallam tó fi gbé ẹrù tó tóbi tó báyìí ọmọ pọ̀ ọlọ́run nìkan ló ní ká tẹ̀ fún yàn ọlọ́run nìkan ní ká tẹríba fún ọlọ́run nìkan ló ní ká forí balẹ̀ fún subhanahu wa ta'ala wọ́n ká hadithi kó rí ọ̀rọ̀ àti rímbẹ̀ anábì an Qais ibn Sa'ad Qais ibn Sa'ad sọ wípé ó ní mo lọ sí ìlú kan tí a ń pè ní Hira mo ní ọ̀ sí wá wá Nàìjíríà àwọn Hira àwọn Hira náà àwọn náà máa ń dọ̀bálẹ̀ fúnra wọn ni o tẹ́lẹ̀ a máa yí pé kò sí láyé ànábi ọ wà iná ẹ̀ lọ ń gbọ́ yìí kọ́yìsù nìyí ó lóun lọ òun travel òun travel out òun kú nílùú ibi tó ń gbé òun lọ ṣáàmù nù eré àwòwò jọ dáhùn kankan limarzubanin lahum. mo bá rí wọn rí pé báwọn bá ba fe wọn bẹ̀ tí wọn àwọn máa tẹ̀ fúnra wọn ni wọ́n ti yẹ ká àtàn owó báyà náà ti máa tọ̀ mo yí ká ọ̀tún mo yí ká òsì. Ah. wọ́n dọ̀bálẹ̀ wọ́n forí balẹ̀ wọ́n tẹ̀ wọ́n tẹrùn wọ́n tẹ̀yìn wọ́n tẹ gbogbo ẹ̀ olóhùn wa rí wọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ fáwọn ọ̀gá wọn ọmọ tẹ́ ń tẹ̀ fọ́gà bàbá ń tẹ̀ ọmọ ń tẹ̀ fún bàbá ìyàwó ń kúnlẹ̀ fọ́kọ ṣúdẹ́ǹtì ọ̀gbọ́dọ̀ tólùkọ́ bá wọlé báyìí wọ́n dọ̀bálẹ̀ ní gbalaja bí wọ́n ti máa dọ̀bálẹ̀ tá a mọ̀ ni pé ẹ ń bá fẹ́ yìnbọn báwọn èèyàn àbí tó bá wọ bìkan kálukọ́ dọ̀bálẹ̀ ní àbí ẹ̀yìn tí wọ́n náà gbé ma lọ́tún ní báyìí táǹpì ní kọ́yìsọ̀ radiyallahu ta'ala anhu wọ́n wá láwọn rí gbogbo wọn tẹ́ ń dọ̀bálẹ̀ fáwọn ọ̀gá ọmọ tẹ́ ń dọ̀bálẹ̀ fọ́gà gbogbo ọmọ kékeré ń dọ̀bálẹ̀ fún ẹni tó dàgbàlagbà. ó ní mo bá ń bẹ́ mi ara mi sọ̀rọ̀ ẹni pé kọ́yìsọ̀ kúnnù Sa'ad kò dọ̀bálẹ̀ ń tiẹ̀ o torí pé kọ̀m kò rí rí ń tiẹ̀ tí wọ́n máa ṣe. ó lóun wá ń bẹ́ mi ara òun sọ̀rọ̀ ah, àwọn ọ̀gá iléeṣẹ́ àwọn pòfẹ́sọ̀ àwọn àfáà ṣéwù nǹkan kan yìí náà ń dọ̀bálẹ̀ fún yìí tí wọ́n sá ànábì sallallahu alaihi wasallam ànábì gan lọ́lẹ́tọ̀ sí ká máa dọ̀bálẹ̀ fún jù ẹ̀rí nǹkan. ó ní ànábì lọ́yẹ ká máa tẹ̀ fún jù òun ló ń bá ara rẹ̀ sọ̀rọ̀ lọ́kàn fúnra rẹ̀ ló fi jẹ́ sí ọlọ́mọdé ara burú ká máa jìnnà sí ká máa ara o tó bá lọ bí tí ò da ó lè affect ẹ o ẹ̀rí tí kì bá ti pàdánù bí ń bẹ láyé ni tí ẹni ìyá ọlọ bá padà kì bá affect ẹ o ṣùgbọ́n bọ́n ṣe ni wọ́n là á báwa náà ti máa ń sọ yí pé nígbà tí Islam bẹ̀rẹ̀ láyé ìgbà kan tẹ̀wọ̀n báwọn kìrìsìtẹ́nì lùlù ní church wọn ó sì lùlù wọn ó jó tí wọn la ogun bí òru ń jẹjẹ tó bá ti dé jọ́ọ̀sì bá ti jó inú rẹ̀ ó dùn àlàáfíà ó làágùn yóò mọ̀ enjoy entertainment. àwọn mùsùlùmí náà dé ìgbà náà pé jẹ́ ká dá islamic song sílẹ̀ àbí kí ló fà wọn ara burú àwọn náà wà wọ wọn rí nǹkan kan wọn àròpọ̀ dà táwọn fi ń kọrin àwọn náà lórin nínú tiwa náà àwọn náà bá dá yóò ń bá kìnnìkan yóò ń sìn kìnnìkan yóò ń sìn kìnnìkan yóò ń sìn abájákalẹ̀ làwọn èèyàn bá ń fọra wọn lóyún nù àwọn brothers bá ń kí àwọn ọmọbìnrin mọ́lẹ̀ wọ́n bá fi oyún tí wọ́n ń kùn lọ nígbà tí kìíní yẹ ọ̀wọ̀ mọ́ ni orí wọn wá pé padà pé ọmọ pé tí òun àwọn tọ̀hún wọ́n ti ń bá bọ̀ ti pẹ́ wọ́n ti mọ bí wọ́n ti ń dọ́gbọ́n sí tiwọn ẹ̀yin ọmọ ń pa rẹ̀ kìí sì sára ẹ̀sìn tiyín tiyín so nípa báyìí àfa wa kọ́yìsì wa lọ bá nàbì sallallahu alaihi wasallam. ọ̀kúltù. ọ̀kúltù ó ní mo bá dé mo ní wa nẹ́bí mo ti tìlú tí mo lọ dé báyìí fara ayé tó hun. mo wá rí wọn mo rá wọn ará abẹ tí wọ́n ń tẹ̀ kọ̀kọ̀kọ̀ wọ́n ti ń kúnlẹ̀ ní ń dọ̀bálẹ̀ ní ń forí balẹ̀ fáwọn ọ̀gá ọ̀gá tí wọ́n bá ti ríra wọn. ọwọ́ ah, gbé ìròrí ẹ̀ ẹ̀rí ìròyìn tó rùn wọn wá pìrìsẹ́ǹtì ẹ̀fà ànábì padà sallallahu alaihi wasallam ah, ìwà ànábì yìí ojú ká má dọ̀bálẹ̀ fún ọ ká má kọ́lẹ̀ fún ọ jẹ́ àmà kọ́lẹ̀ fún ẹ̀rẹ́ ànábì ànábì wá fún létí pé. Ah, ànábì ní tí mo bá kú ò láyé àwọn ọ̀rọ̀ yìí tí fi sọ fún wa pé ànábì ó kú kó tó lè kó kú gan-an ní sọ̀rọ̀ ànábì ní tí mo bá tiẹ̀ wá kú tí wọ́n sinmi sí tó o bá kọjá ń bi sàárì mi sọ́tẹ̀ fún mi sọ́tẹ̀ balẹ̀ fún mi sóforí balẹ̀ fún mi. ẹ̀ tó dọ̀bálẹ̀ tó kúnlẹ̀ fún sàárì mi lẹ́yìn ìgbà tí mo bá kú láyé tán ọ sọ pé kọ́yìsù ní òun sọ pé láà òun ọ̀jẹ̀ kúnlẹ̀ fún sàárì o <laughs> òun ò sì jẹ́ bọ̀ dọ̀bálẹ̀ fún sàárì. Ah, ànábì wa ní. ẹ gbọ́dọ̀ dán ẹ fún mi o ẹ gbọ́dọ̀ tẹ̀fẹ́ mi ànábì o sallallahu ànábì ní bàlátà fàálù àwọn afáàní fàálù ẹ̀rí nǹkan ànábì lẹ́yìn gbọ́dọ̀ dán agbára mi ò gbé kẹ́ máa kúnlẹ̀ fún mi máa dọ̀bálẹ̀ fún àwọn afáà wa ní ìfàálù ẹ máa kúnlẹ̀ ẹ máa dọ̀bálẹ̀ wọ́n láyà ànábì ní àwọn ànábì nínú àwọn ní ìyẹ sẹ́mọ̀ pé wọ́n ti ju ànábì lọ́lọ́dọ̀ ara wọn nípa báyìí bàbá tí ìṣe àfáà náà sọ́ra bẹ́sẹ̀ ṣe wá ní ń kéde fún ọ̀hún kọ́ ò sì gbà bẹ́ẹ̀ mọ́ lùsì ọmọ alákọ̀ọ́kọ́ tó lùsì nì ikú tó kù lẹ́yìn náà mọ́tò sòfò ọmọ mọ́ kì í ṣe gbogbo ẹni tó mọ̀ ẹ̀ bá kú ló sòfò ọmọ. Eh, ọmọ mi ò kú sọ́jọ́ pé bàbá mi ti sòfò ọmọ yẹn nípa wípé o ti dùnú mọ́ra ẹ lọ́wọ́ fúnra rẹ̀ ẹ jẹ́ a fi wọ́n lẹ̀ ẹ jẹ́ ká kọ́ wọn ká kàn rọ̀ wọ́n pé tó ká mọ ibi tí wọ́n ti lọ gba ẹ̀kọ́ kọ́ mọ̀ jẹ́bi tí wọ́n ti máa mú nǹkan míì mọ́ ni ṣùgbọ́n tọ́mọ ẹ bá lòun ọ̀dọ̀ balẹ̀ tètè wẹ́kọ̀ mẹ́ o ó dà ìwọ gan lẹ o ti ń gbọ́ mi ìwọ ni o kí sọ́mọ ẹjọ́ nu lé pé ẹ má dọ̀bálẹ̀ mọ́ o àtàkùwà eh, àhónà ah, ah, ìwọ ọ̀wọ̀ tẹ́ máa bọ̀ fún mi bàbá yín ìbí lọ́wọ́ máa kó bàtà mi kò sí láìsí bá mi kọ káà mi eh, kódà kódà tí mo bá ń lọ bìkan tó bá jẹ́ sí pé nǹkan kan bá fẹ́ sínú bá ń mú bá ń kó eh, bá mi lọ sọ ẹ wẹ́lkọ̀mù mi tí mo bá dé ẹ wá pàdé mi nínú mọ́tò kí n tó sọ̀kalẹ̀ ẹ ṣílẹ̀kùn ọkọ̀ fún mi ẹ tilẹ̀kùn ọkọ̀ fún mi ọmọ tí ń dọ̀bálẹ̀ fún ọ ṣe gbogbo eléyìí àbí ntí sẹ̀rí àti ìrìn àti lansan ni bí bàbá rẹ bá fẹ́ jẹun sọ pé ẹ bá gbóúnjẹ fún mi tán tẹ ẹ gbómi lọ́wọ́ ẹ jókòó tí màá fi jẹ tán ara ọ̀wọ́ ni kódà kọ́ ọmọ tí jẹ tiẹ̀ kọ́ fara rẹ̀ máa mo fẹ́ wò nǹkan ẹ̀jẹ̀ nǹkan ni kí n lè bá a palẹ̀ mọ́ kì í ṣe pé bàbá rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ jẹun tán yẹn ṣẹ̀ máa pè ọ́ pé wọ́n á palẹ̀ mọ́ jókòó tì í àwọn ọ̀wọ̀ tí wọ́n ní àṣẹ sọ nípa báyìí anabi wa sọ pé ẹ gbọ́dọ̀ dán wò law kuntu àmì. la amartu nisa. bẹ́ẹ̀ni anabi ní tí n bá tiẹ̀ sọ pé kẹ́nìkan máa tẹ̀fẹ́ nìkejì àbẹ́ máa dọ̀bálẹ̀ àbẹ́ máa kúnlẹ̀ fẹ́ nìkejì ni o ìyàwó ni bàbá máa kúnlẹ̀ fọ́kọ ẹ̀ ìyàwó ni bàbá máa tẹ̀ fọ́kọ ẹ̀ ìyàwó ní bàbá ọmọ tẹ ọmọ fọkọ ẹ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ tẹ̀ kò gbọ́dọ̀ kúnlẹ̀ àwọn nǹkan tó ṣe jùṣe tó yẹ kọ́ máa ṣe táàfin máa pọ̀ bọ̀wọ̀ fọkọ òun náà ọ̀pọ̀ ńlẹ̀ ju ká máa tẹ̀ ká máa ṣàtọ̀ nípa báyìí nínú àwọn aròyìn tá a gbọ́dọ̀ ròyìn ànábì tá a gbọ́dọ̀ jìnnà sí ádámù wasfihi bi haqqi min huquqillah bákan náà ni ádámù itlaqi alfáàlì murakabatin fi máa ṣe yá sọ̀kalẹ̀ wà mọ́kàdìmáàtì أحسن على من توحيد الرسول توحيد الأنبياء من أبو آدم إلى عيسى عليه الصلاة والسلام. nínú àwọn nǹkan tá a fi lè máa mọ̀ yìí pé a fẹ́ wọlé sínú súra yìí náà ni pé ẹni tí a fẹ́ wò pọ̀ bọ̀wọ̀ fún ànábì ó gbọ́dọ̀ bọ̀wọ̀ fún gbogbo àwọn ànábì ọlọ́run náà kì í ti gbọ́dọ̀ yà mọ̀ bọ̀wọ̀ fún ànábì nìkan ẹni tá a gbà pé ó fẹ́ bọ̀wọ̀ fún ànábì gbogbo àwọn ànábì ọlọ́run ló bọ̀wọ̀ fún ó gbọ́dọ̀ yẹ̀yẹ́ ànábì ọlọ́run kankan tọ́ba yẹ̀yẹ́ ànábì kan nínú àwọn ànábì tọ́lọ́ ń dá ó ti yẹ̀yẹ́ ànábì wa Muhammad tọ́ba fi àbùkù kan ànábì kan nínú àwọn ànábì tọ́lọ́ wọn bá dá ó ti fi àbùkù kan ànábì wa Muhammad sọlọ́ torí pé ọlọ́wọ́n bá sọ pé la nufarriqu bayna ahadin minhum. la nufarriqu bayna ahadin minhum ó sì wà nínú hadith wà nínú sahih Muslim pé ànábì wa nù hadith àbí Hurairah ta ànábì sọ pé àná àwùlà náà sí. ànábì ní èmi ni mo lẹ́tọ̀ sí ànábì yìí sá jùlọ láyé àti lálùkì àmọ́ èmi lọ̀rẹ́ jùlọ èmi mo súnmọ́ jù ànábì ní àná àwùlà àwùlà náà. láyé tá a wà yìí èmi mo súnmọ́ ayé sá jù Jesus Christ èmi mo súnmọ́ jèmi lọ́rẹ́ rẹ̀ tìmọ́tìmọ́tì láyé dáwà. lálùkìyà àmà náà èmi náà tún lọ́rẹ́ rẹ̀ jùlọ ẹ̀rí nǹkan anábìlẹ̀ mi mo súnmọ́ jù wọ́n ní àwọn sàbí wá ní ah, ah, àwọn ọ̀gbọ́n yẹn rí wọ́n láwọn ọ̀gbọ́n yẹn rí anábì wá ní wọ́n ní ya Rasulullah ọ̀gbọ́n yẹn rí anábì wá ní al-anbiya ikhwati anábì ní àwọn anábì ọlọ́run látòkè délẹ̀ látòrí ádámù débi tó parí sí lọ́dọ̀ ìní anábì yìí ó ní ọmọ bàbá kan náà gbogbo wa bàbá kan náà ló bí wa umma wa ummahatuhum shatta ìyá wa kan yàtọ̀ síra wọn ni bàbá ló pa wá pọ̀ ìyá ló kí wá lórí tààfin ní jẹ́ nǹkan kan náà ọ̀rẹ́jọ ni wá wọ́n ní tó bàtà nàbí sọ pé òun ló súnmọ́ Isa jùlọ ó ní pé kò sánàbí kankan láàrin anabi Isa àti anabi Muhammad kò sánàbí kankan láàrin anabi Musa anabi Isa àti anabi Muhammad sallallahu wọ́n tún ní bákan náà anabi Isa alayhi salatu wa salam nínú àwọn ẹgbàáwá àwọn ọ̀rọ̀ kan tí ó nílò àgbéyẹ̀wò díẹ̀ anabi Isa nígbà tí ó bá kú láyé tó bá sọ̀kalẹ̀ wáyé padà yóò tó lẹ́yìn ìjọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Mahdi tí ó kọ́ rẹ̀ ń jẹ́ Muhammad ibn Abdullah òun ni yóò lìdì wọn fún wọn gbà náà bákan ànábì Ìsá nígbà tó bá dé tó bá kú láyé tán òun náà kú padà nígbà bá jagun tiẹ̀ tán ànábì Ìsá bá kú láyé ibi tí wọ́n sin sí ẹgbẹ́ ànábì Muhammad ni sallallahu ní Madina wọ́n sin sí àti wọ́n súnmọ́ Ìsá àbí wọ́n súnmọ́ Ìsá wọ́n fi yàrí pé ànábì náà náà wúlà náàtì bí i Ìsá bí nà Mariam قالوا كيف يا رسول الله bẹ́ẹ̀ni báyìí ẹ jẹ́ ká wọnú súra yìí Suratul Hujurat ẹ̀ ń bá ma Qur'an kó gbé Qur'an kó síbẹ̀. alamatu tawqiri rasuli sallallahu alayhi wa sallam. alamatu tawqiri rasuli sallallahu alayhi wa sallam. kí ni èròǹgbà gan pẹ̀lú tafsiru àwọn àwọn ọ̀wọ̀ tí a ní kábọ̀ fún ànábì sallallahu alaihi wasallam látara àwọn àyà márààrún yìí ó náà ni pé kayfa nahnu al-muslimin báwo làwa mùsùlùmí ó ti máa láti máa yìí àti ọ̀wọ̀ tí ń bẹ fún ànábì sallallahu alaihi wasallam táàsì máa mọ yìí táàsì máa gbé yìnyẹn fún ànábì ní àlàǹfààní àkọ́kọ́ sáré ẹlẹ́ẹ̀kejì ọ̀kadàlẹ̀. bákan náà a tún máa mọ kí ni àwọn nǹkan tá a lè ṣe tó jẹ́ pé tá a bá ti ṣe àti bọ̀wọ̀ fún ànábì torí pé ẹlẹ́mìí a máa sọ pé a bọ̀wọ̀ ọ̀rọ̀ ẹnu lásán ó ní sẹ́tì yẹn ṣe tẹ̀lé lẹ́yìn tá a fi máa mọ̀ pé àpẹẹrẹ pọ̀ bọ̀wọ̀ fún ànábì nìyí sallallahu alaihi wasallam òun náà ni wọ́n kọ́ ọ́ àwọn àmì àwọn àpẹẹrẹ kí làwọn àpẹẹrẹ yìí òun náà ni òun náà ni a máa ṣàlàyé àwọn nǹkan kọ̀ọ̀kan tó wà nù ááyà yìí tó jẹ́ sí pé a bá ti ṣe ọkàn wa máa balẹ̀ yìí a ti bọ̀wọ̀ fún ànábì sallallahu alaihi wasallam wa bil aksi ayra bẹ́ẹ̀ náà ni a tún máa ma àwọn nǹkan tó jẹ́ sí pé tá a bá ṣe bá a bá ti dán wò a ti fàbùkù kan ànábì nìyẹn wò sallallahu alaihi wasallam

súra yìí wọ́n máa ń pè ní súratul adab a máa pè ní súratul akhlaq túmọ̀ súratul adab náà ni ọ̀rọ̀ tó jẹ́ sí pé súra tó jẹ́ sí pé ó ń kọ́ wa ní àwọn ìwà àwọn ìwà rere àti àwọn ìṣesí tó jẹ́ tọmọlúwàbí tíyàn máa ń ṣe a máa gbọ́ ń bẹ̀ tó jẹ́ sí pé ó jẹ mọ́ ọlọ́run ọba báwo la ní ẹ̀kọ́ gidi pẹ̀lú ọlọ́run ọba báwo láti ní ẹ̀kọ́ gidi pẹ̀lú ànábì rẹ̀ sallallahu alaihi wasallam bákan náà a máa rí ẹ̀kọ́ báwo láti bára wa gan gbé báwo láti bá múmìnì gbé báwo láti bẹ́ẹ̀ tí èsì múmìnì gan gbé gbogbo ẹ̀ ló wà nínú sóra ẹ̀ ṣùgbọ́n yìí tọ́ka wà lẹ́yìn náà ni ànábì wa Muhammad sallallahu báwo láti bá gbé ọlọ́run bá sọ pé yá bismillahir rahmanir rahim يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله واتقوا الله إن الله سميع عليم ọlọ́run ní ayọ́ alẹ́dí na àmánu. Súra yìí, Aya 18 ní bẹ nínú ẹ̀, gbogbo nǹkan tẹ́ ń pè ní wà rere àti ìṣesí tó dára látòkè délẹ̀ gbogbo ẹ̀ lọ parí sínú súra yìí ló fi jásí wípé ẹ̀kọ́ tòní tọ́kàn wá òun náà ní báwo láti bá ànábì wa Muhammadu gbé ìbẹ̀rẹ̀ àyà yìí wọ́n sọ fún agbé la tuqaddimu bayna yadayi Allahi wa rasulihi. wọ́n ní ayọ́ alladhina amanu mo pè yín tẹ́ nígbàgbọ́ ìyẹn ni pé ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ ń bíbà yìí àwọn tó ti wà ní lẹ́fù kan tó yàtọ̀ sí tàwọn ènìyàn lásán náà wọ́n fẹ́ bá sọ̀rọ̀ tàbá fẹ́ kọ̀ọ̀yàn níwà yóò ti kọ́kọ́ lẹ́sìn náà torí pé níta ẹ fẹ́ kó níwà sí yìí ẹ̀sìn náà ni yóò jẹ́ kó níwà yẹn ló fi jẹ́ pé ọ̀rọ̀ wà ni wọ́n fẹ́ sọ wọ́n wá fi ọ̀rọ̀ ẹ̀sìn pè wá ẹ̀yin tí mo fẹ́ kẹ́ ẹ níwà yìí o kì í ṣe ń tí ò o ó jẹ́ kọ́ bẹ̀rẹ̀ pé yá ayyuhal ladhina amanu. yá ayyuhal ladhina amanu. pè wá pẹ̀lú orúkọ ẹ̀sìn tán ọ wá mú òfin tó fẹ́ mú wá fún wa pé la tuqaddimu bayna yaday Allahi wa rasul. ọlọ́run ní la tuqaddimu bayna yaday Allahi wa rasul ẹ gbọ́dọ̀ gbáwájú ọlọ́run ẹ sì gbọ́dọ̀ gbáwájú ànábì sallallahu alaihi wasallam. yorùbá nù a ò gbọ́dọ̀ gbáwájú ọlọ́run a ò sì gbọ́dọ̀ gbáwájú ànábì ẹni pé a ò gbọ́dọ̀ ṣáájú àwọn méjèèjì nínú ètò ẹ̀sìn ẹni tí ó gbófin wá lórí ẹ̀sìn àwọn méjèèjì náà dídà kọjá alukoran tàbí kọjá sunna nabi la tuqaddimu bayna yadayi Allahi wa rasulihi. Eh, wọ́n ẹ eh, gbọ́dọ̀ ẹ eh, gbọ́dọ̀ ni o bọ́lọ̀ ń bá ti gbófin wa ẹ gbọ́dọ̀ kọjá rẹ̀ tó bá ti lè kọjá rẹ̀ ó ti gbẹ́rù gbọ́n rí nù ó ti gun pé ó ti gígun rí kọjá èèwọ̀ yìí. bẹ́ẹ̀ náà nítorí bí bá gbófin kan wá la tuqaddimu bayna yadayi Allahi wa rasuli àti ìbọ̀wọ̀ fọ́lọ́hun àti ìbọ̀wọ̀ fún ànábì láàrin yìí òun náà ni pé tí wọ́n bá ní òfin tọ́lọ́hun fi rán ànábì nìyí kọ́ gbàgbé tiẹ̀ nìyẹn kọ́ gbàgbé ìtíwọ̀ mọ̀ kọ́ gbàgbé àwọn bàbá ńlá rẹ̀ kọ́ gbàgbé ẹ̀ nìyẹn. tó o bá ti lè ṣe báyìí ni a pé o ti rán ànábì fún nìyẹn ọ bọ̀wọ̀ fánàbì nìyẹn àpẹẹrẹ àkọ́kọ́ nìyẹn ọ gbọ́dọ̀ kọjá òfin tọ́lọ̀ ń fẹ́ràn ànábì wa sallallahu alaihi wasallam. tí wọ́n bá sọ pé ànábì sọ báyìí ọparí nù. ìsìlọ́mọ yìí pé gbígbà fún un náà lórí rẹ̀ láyé òun náà tún ní ìsinmi rẹ̀ lálùkè àmọ́ bákan náà. Nàá. Béèyàn tí wàá máa ń gbawájú ọ ànábì àbí gbawájú ọlọ́run nínú ẹ̀sìn àbí nínú ètò ọjọ́ oríṣiríṣi ìgbà mi a máa wà a máa fi ṣe ẹtì ẹ̀ gbawájú ànábì. For example, kí ànábì ọ sọ pé àkókò báyìí ni kẹ́ ẹ ṣe nǹkan kí wò ó ṣe ṣáájú ànábì ànábì fi sílẹ̀. mo ti bá wájà ní. àkókò tí wọ́n ní ká ṣe nǹkan ni ìwọ wá ní bí ẹjẹ́ kú sí ṣáájú ànábì tó bá sí ṣáájú ànábì ni ajẹ́pọ̀ o ti o bọ̀wọ̀ fún ànábì nìyẹn. nínú gbogbo ìjọsìn tá a máa ń ṣe gbogbo ẹ̀làpùtìwé ọ̀wà ń bẹ̀ nínú ààwẹ̀ tá à ń gbà ọ̀wà ń bẹ̀ kíyàn gbà àwẹ̀ àgbà alẹ́ pé àmọ̀ ẹ̀dájà yọ̀ọ́mù ṣákì àgbà àwẹ̀ yọ̀ọ́mù ọjọ́ tá à ń dá òtù pé ṣé bẹ̀rẹ̀ ni sóhun ní pin ṣàbán àbí bẹ̀rẹ̀ Ramadan ẹ ń bá gbà àwẹ̀ ìjọ náà kọ̀bọ̀ bá nàbì nìyẹn bẹ́ẹ̀ náà ni irun kíkí aago báyìí ni irun ń bẹ̀rẹ̀ láago báyìí ni irun ó tó ìwọ nínú wa ń lọ bìkan ẹja tètè kì ọ̀bọ̀wọ̀ bá nàbì nù alábìnrin tẹ ẹ bá sálámà tán asàfùlà mẹ́ta mẹ́ta ni kẹ kọ́kọ́ sí tẹ ẹ bá sẹtẹ ẹ bá máa sọ pé aláhùnmá àǹtà sàlám ìwọ ní mẹ́ta ló gbé àsìkò ànábì ẹsẹ ti pọ̀ ní ìsìn ẹjẹ àmọ́ sí mẹ́wàá mẹ́wàá arábìnrin tẹ ẹ bá sálámà tán ẹ máa ti subhanallahi thirty three walhamdulillahi thirty three wallahu akbar náà 33. three ìwọ nínú thirty three kìíní one hundred one hundred lámà sí ayé àwọn sàbí ẹ̀sìn òtún nǹkan àwa ní ìsìn ẹ̀sẹ̀ ti pọ̀ ẹ̀jẹ̀ aṣọ ọgọ́rùn-ún ọgọ́rùn-ún. àbọ̀wọ̀ bá nàbì nìyẹn o ẹ̀jẹ̀ àlọ́ mọ́ àwọn àtúmọ̀ àbọ̀wọ̀ tí wọ́n fẹ́ ká mà náà nìyẹn táyà ìgbé wá nìyẹn ọwọ́ ẹ bọ̀wọ̀ fáàní náà ọwọ́ àkọ́kọ́ tọ́lọ́ kọ́kọ́ mẹ́ńsàn nù súra ẹ̀ bí nǹkan ṣe pọ̀ ń bẹ̀ tó ó fi yé wa ikú ní nàmbà wán gbogbo ẹnikẹ́ni bí tó bá ti ń tẹsẹ̀ ẹ bọ̀gò tó ti ń rànà bí ìfín lọ́tún ààrẹ ṣe kọ́ yẹra rẹ wò mẹ́ àwọn bí bá ti ní báyìí ni mọ́gbìtì ẹ̀ ṣáájú ẹ̀ a máa fi ṣe sí nú ẹ̀ ní hadith àwa nú ẹ̀ yìí ẹnìkan nínú àwọn sàbí ànábì ọ̀rọ̀ bí aláwọ̀ sàlá ó ní àtàkọ́ dùnmọ̀lẹ̀ àmàlì التقدم العمل كمن ذبح يوم العيد قبل أن يذبح ọwọ́ náà mọ̀ tán ọkùnrin kan tó pa ẹran ṣáájú ànábì ní ọdún léyà ọkàn òrò náà ní orí pé kìíní yóò máa pẹ́ pàtó látó tí í dìde láìsẹ̀ wá máa pẹ́ran ká tó wá máa sí abá tí í dìde bẹ́ẹ̀ ká gbé lórí kódà á lè sí gan ká tó lọ nígbà bá dé ká tètè máa jẹun lọ jẹ́jẹ́ wọ́n ti ní àmọ́ jẹun lọ yìí ìrìn àbá tún á di àtún àmọ́ àìsàn àmọ́ àdúgbẹ́nu ọlọ́run àìsàn máa sún ná níbo ní o tó di náà bàbá rò pápá pàǹtí ẹ̀ bá ní ìyá ẹ̀ sọ́yà ẹ̀ sọ bẹ́ẹ̀ ọkọ̀ wálé kò yí lọ yí dìde pa wọ́n bá dúró rántí àwọn tó lọ yí dìbò ẹja ti dì sí kalẹ̀ wọ́n máa pa tán wọ́n sì dé yìí ọba lọ bá ìnábi sọ́lọ́ lọ́wọ́ rẹ̀ ní à òun ti pẹ́ràn òun tó ń wà nábì o sallallahu alaihi aya ìwà mú pé ya ayyuha alladhina amanu la tuqaddimu ọlọ́run ní ẹ gbọ́dọ̀ ṣáájú ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà ni bánabi bá ń forí balẹ̀ lórí irun náà bọ́ bá forí balẹ̀ ṣáájú ànábì lórí irun la tuqaddimu bayna yadayi Allahi wa rasulihi ọ̀dà ẹran tọkùnrin wa pa sọ́lọ àbí ọ̀lọ́ kọ̀ọ̀mọ́ lọ àníyàn rẹ̀ sì dá o tó fi pa ń tiẹ̀ ńgbà yẹn àníyàn gidi ló fi pa ìsá àníyàn yìí gbọ̀n fẹ́ takọ ànábì ẹ wá wá bó wá là wá tó jẹ́ sípa wá tún ṣe tiwa àníyàn tiwa nípa afẹ́ gbé tànábì mi afẹ́ pa tànábì rẹ̀ sallallahu alaihi wasallam ọkùnrin yìí ṣe ń torí wípé kó lè bá tètè gba oúnjẹ ńlẹ̀ tó bá ti yí dìde níbẹ̀ ló fi ṣe ń tó ṣe ń jẹ tó ń ti bẹ́ẹ̀ ànábì ní ṣáàtúkà ṣáàtúkà ṣáàtúkà ṣáàtúlà arábìnrin àpàjẹ lọ pàǹtẹ ọ̀pẹ̀rẹ̀ léyà torí pé òtítà kọ́dámà bẹ́yìn náà yàdá ìláhí wàrọ̀ sòrò. ìyẹn fi yé wa wípé gbogbo ìjọsìn tá a bá fi tá a bá ti fi kọjá àlà tá a bá ti kọjá ànábì tá a fà ànábì rú tá a tún ọba tẹ́kì ànábì ń bẹ̀ sallallahu alaihi lọ́wọ́ máa wípé ọlọ́run ò ní ṣe kí ni kò ní gbà á bẹ́ẹ̀ náà ni àtàkọ́dùmù amri ẹ̀yàn máa àwọn èèyàn máa gbáwájú ànábì láti bí àṣẹ láti bí òfin nígbà náà ànábì sófin àwọn náà dófin tí wọ́n sílẹ̀ tíyàn bá ti sófin tó bá ti lè takò ànábì àbọ̀ kọjá àtànábì bẹ́ẹ̀ yẹn bá mutí nínú sẹ̀ríà hardware tó bá mutí tí wọ́n bá mú tí wọ́n bá fẹ́ lò wọ́n á máa lò ní fọ́tì. àwọn àgbẹ̀ náà fọ́tì. àwọn wá nínú eléyìí o ọtí tó mu ìgò méjìlá ló mu fọ́tì ọ̀ràn léyìí tiẹ̀ ẹ̀já fún four hundred. لا تقدموا بين يدي الله ورسوله bẹ́ẹ̀ náà níbi tẹ̀síríà kéèyàn máa gbófin wá kéèyàn máa ṣáájú ànábì níbi òfin tánàbí gbé kalẹ̀ bẹ́ẹ̀ náà ni ara àwọn kan tí èèyàn lè fún lápòjúwe tá a fi máa pé èèyàn ń takò èèyàn ń gba wájú ànábì níbi òfin òun náà ni kéèyàn máa takò hadith ànábì sallallahu alaihi wasallam kọjá padà kíni ànábì sọ tiẹ̀ ní o eré wọn ọ̀gbá gba imú o kíni ẹlòmíràn tó ń gbé tánàbí bá ń bẹ láyé ní ìsinmi yóò yí àdìsí ń padà àwọn aláwọ̀ àwọn kan sọ̀sọ́kúsọ báyìí ìtànàbí bá ń bẹ láyé ní ìsinmi àdìsí yóò ti yí padà subhanallah ń bolo ju àlè ọmọ àtúmọ̀tò lakum dinakum àtúmọ̀tò alaykum din ń bolo fẹ́ ju àyà yẹn sí ń bolo fẹ́ ju àwọn àyà yẹn sí ń bolo fẹ́ ju àmọ́ arsalnaka illa rahmatan lil alamin ń bolo fẹ́ ju sí mo lọ fẹ́ ju bil mu'minina ra'ufur rahim mo lọ fẹ́ ju sọ nípa báyìí kéèyàn ọsẹ rọdùl hadith kọ́ tako hadith anabi lọ́mọ pé o ti kọjá àlà o ti kọjá o ti fànábì o ti fànábì ru ọ̀tàkété bẹ́ẹ̀ ọlọ́ba kan náà náà ni àtàlílù wọ́n tàlílù bẹ́ẹ̀ náà ni al-ihdathu fi ddin bẹ́ẹ̀ náà ni gbogbo fídíò àtàwọn èèyàn dálẹ̀ yìí nínú taqaddum bayna yadayi Allahi wa rasulihi lọ́wọ́ gbogbo fídíò àtàwọn èèyàn bá dálẹ̀ kò sí fídíò kankan tí wọ́n dálẹ̀ ju pé láti fi gbógun ti ànábì náà lọ sallallahu alaihi ogun tí wọ́n kò ní fídíò àtọ́ba ti rí sunna kan bẹ lábẹ́ tí wọ́n pa tí wọ́n ta mọ́ ọba dákọ̀ fídíò kan fún mi ní ìsìn súnà kan ní ń bẹ láàyè yẹn táwọn fi bídí àrọ́pọ̀ ẹ̀ wọ́n wá fẹ́ káyọ́ gbàgbé súnà bẹ̀ kó lè bàjẹ́ pé bídí àyẹn ni ó ṣẹ́kùn ìdí nìyẹn tó fi wípé agbọ́dọ̀ sọ̀rọ̀ ò la tuqaddimu bayna yaday Allahi wa rasulihi. bẹ́ẹ̀ ni ọlọ́run bá yọ̀ sọ pé wala yushriku fi hukmihi ahada. سنان اللهم صفو إن هذا القرآن يهدي للتي هي أقوى إن هذا القرآن يهدي للتي هي أقوى آه، أبو الرسول فون تقدم بين يدي الله ورسوله نبي كان يمان بواجه وفي النبي أبي شريعة النبي بكاري إذا كان قد صدر عبد الله ابن عمر رضي الله تعالى عنه ẹ̀yọ́ eh. da kí gbogbo wọ́n farabalẹ̀ ń bì dáadáa kálíbà máa báwọn yẹn ṣe pàtàkì òfin ọlọ́run sí bí wọ́n ṣe pàtàkì kéèyàn má kọjá òfin tánà bíbá gbé wa bí wọ́n ṣe pàtàkì òfin. Eh, gbogbo ẹni tó sùn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ fọwọ́ jì eh. nínú àwọn èrè tá a lè mú lọlé láàrin yìí wà gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa à ń bọ́ máa wá jà nítorí ayé ni a kì í bá wọn jà nítorí ẹ̀sìn kí ló ń ṣe wá ọmọ wọn máa rí ànábì fín yọọ máa takò fín ànábì sallallahu alaihi wasallam a sì máa wò wọn àmọ́ fọwọ́ra lórí pé ẹ̀sà fílẹ̀ kò tí ì gbani kò tí ì gbani sọmọtọ́ bá ṣe mistake fáńdì ètò ayé a kò rí rí o pé ọmọ burúkú ni wọ́ọ̀yì a sì ń wòran níbi ẹ̀sìn ẹ̀rí Abdullahi ibn Umar radiyallahu ta'ala ibi tí wọ́n ti lo hadith tí wọ́n ti lo ayé àyìn la tuqaddimu bayna yadayi Allahi wa rasuli tafsiru ẹni لا تقدموا بين يدي الله ورسوله عبد الله بن عمر gbogbo aláma wọn bí wọn ti bí wọn ti lágbára ẹsẹ tó bọlọ ti fún wọn tó ọmọ àfa tí ṣe sàbí àgbà ni wọn ṣe àwọn náà wá wọn akẹ́kọ̀ọ́ ọlọ́run ọtún wá fún wọn ní brin tó lágbára rọdí alọsàlá abdullahi ibn umar ẹgbọtàn rẹ bó ṣe bọ ọmọ rẹ kan ti ń jẹ bilal ọmọ rẹ kan ń jẹ bilal ọmọ abdullahi ibn umar kan jẹ́ kíni bilal kíni mo kó kọ́ ọmọ rẹ̀ jẹ́mọ́ bilal ní jẹ́ o ẹ wá gbọ́ tán bó ti ṣẹlẹ̀ sí ọyá máa kàdí ìsìnkú gbọ́ ọ wà nù sáhẹ́bù. ọ wà nù sáhẹ́bù muslim àti inú tíra ní tó yàtọ̀ sí sahihi muslim kí lọ sọ wọ́n ní ibn umar sọ yí pé ta ló fẹ́ sọ̀rọ̀ láàrin ibn umar fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n kì í sọ̀rọ̀ ara rẹ̀ ọfẹ́ gba ọ̀rọ̀ wá látọ̀dọ̀ anábìwọ̀ Muhammad ẹ wá gbọ́n tó wá fẹ́ wí o ọ̀rọ̀ yìí ti obìnrin tẹ wà ń bẹ̀ yẹn àtàwọn ìyàwó náà báyìí náà ẹ Abdullahi bin hadith ọ ẹ Abdullahi bin hadith akẹ́kọ̀ọ́ àtàwọn ènìyàn níbi ìjókòó tí wọ́n ti ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ pé ìdásítà tíyàwó yín ìyàwó kan nínú ẹ̀yin tí wọ́n bá sọ̀rọ̀ yànẹ́bì sọ pé tíyàwó kan nínú àwọn ìyàwó yín bá sọ wípé ẹ fún mi láyè ẹ fún mi pàmíṣàn mo fẹ́ lọ mọ́sálásí mo fẹ́ lọ kírun ní mọ́sálásí mo fẹ́ lọ kírun ní mọ́sálásí ọkọ mi dákun mo fẹ́ lọ kírun mọ́sálásí tàbí òtí ẹ̀ sọ tàbí òtí ẹ̀ jáde ṣùgbọ́n ọ sásàlùwàlà lọ́ba pé ó ní pé ah, mo fẹ́ lọ mọ́sálásí o. Ah fàlá yàmùnà ọ̀hún. anábì ní ọgbọ́dọ̀ sọ fún pé káì ọgbọ́dọ̀ lọ ọgbọ́dọ̀ sọ fún pé ọgbọ́dọ̀ lọ anábì lọ sọ báwọn. a sì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àfa àwọn àwọn ẹ̀yin náà ìyàwó yóò ti sọ́njà kan fún ìfẹ́yìn lọ mọ́sálásí ẹ̀yin wà á fi àdíìsì ní ìgbélú rẹ̀ pé anábì ní kẹ́kínú lé dájú kẹ́kínú mọ́sálásí lọ ọgbà nígbà ó ti béèrè fún ni ọgbàgbé àdíìsì tó ń tiẹ̀ lákòókò yẹn lákòókò yẹn rọ́jọ́ lọ tó bá wá dé ọ̀wálẹ̀ àti wáàsí fún padà màá fowó sọ pé ìrànwọ́ rẹ fún ma fẹ́ lọ mọ́sálásí nì ọ́n bisimilá tọ́ọ̀bà fẹ́ tọ́ọ̀bà fẹ́ di ẹni àbùkù tí ń ta kò òfin ànábì wa Muhammad sọ́ọ́lá kí wọ́n máa ń torí tó fi lóun fẹ́ lọ mọ́sálásí bóyá eh, ó rí i pé mọ́sálásí náà ni bùkátà ti lè bíyá tó wọn ti ráyè gbàtẹ́gùn díẹ̀ bóyá bóyá náà lè yín mú ooru tí ọ̀rọ̀ rùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó sì rí pé díẹ̀ nu opportunity nílé àti ah, níbòmí ìta lè pa fẹ́ lọ tí bàbá yìí ó jẹ ká lọ ah, mo fẹ́ lọ mọ́sálásí fàlàyé mi náà ọ̀nà ẹ gbọ́dọ̀ kọ fún alábìlẹ̀ gbọ́dọ̀ kọ fún fàlàyé mi náà ọ̀hà so Abdullahi ibùnà Umaru ìròrí tí ń bẹ lórí àwọn èèyàn nísìn ọ́n bẹ lórí ọmọ rẹ̀ Bilal nígbà náà náà la fi fẹ́ sọ kálíbà má bá a ti mọ̀ ká ti bọ̀lẹ́bọ̀lẹ́ sẹ̀rí àyè àfọwọ́ méjèèjì kó báyìí àgẹ́dẹ́gbọ́ àfọwọ́ kan mú ọwọ́ àjú kan lẹ̀ gbogbo ẹ̀ ló kó papọ̀ bó ṣe ń ṣe bí lọ́mọ sọ̀hún hadith méjìlá wà ní tó bá lóun fẹ́ lọ ọ̀bọ̀lọ̀ kì ọmọ lọ arábìnrin kóbìnrin ó kí irun lè lọ́lájú kó kí ní masalasi lọ àwọn ìyàwó tí ẹ sì máa wá masalasi lẹ́ẹ̀kọ̀ọ̀kan radiyallahu ta'ala anhum àwọn ìyàwó àwọn sàábí kí wọ́n lọ́lájú àwọn ìyàwó tí wáyé lọ wọ́n wá masalasi láyé wọn náà nítorí àwọn ti sin wàá dáa jù wọn lọ ni tẹ́yìn òfin dé masalasi má pàápàá ẹ̀yin náà tiẹ̀ béèrè ẹ̀yin obìnrin náà tiẹ̀ wàá béèrè lọ́dọ̀ ọkọ yín má ẹ̀yin náà máa béèrè ẹni tó sọ àdíìsì ti mà pẹ́ béèrè náà lọ́jọ́ sọ àdíìsì kalẹ̀ bí abdullahi ibn umar bó ti ka hadith yìí tán fáwọn afa fáwọn ọmọ akẹ́kọ̀ọ́ níjòkó ọmọ rẹ̀ tí ń jẹ́ bilalu bá dìde lẹ́ẹ̀kan náà ọmọ bilalu ọmọ wọn tí ń jẹ́ bilalu ọfẹ́ sóòpó ní fíkíwù ju bàbá lọ àwọn ọmọ súnà ju bàbá wa lọ kí ló wí ó sì níyàwó ó sì níyàwó ńlé o ó sì níyàwó ńlé ọwọ́ rẹ̀ kò bọ́yá àbí bàbá yìí ń. Ah, ó fẹ́ máa fáwọn ìyàwó ìlágbára pé wọ́n máa lọ mọ́sáàsì nìyẹn o àwọn òsì báwọn máa lọ mọ́sáàsì bilalu níyàwó wọ́n ní níyàwó ká lè bá a mọ̀ pé ọ̀rọ̀ yìí bóun náà wò ẹ̀ gẹ́tù bá ní ọba dìde kí ló wá sọ ọba sọ pé ó ní wàhálà ọlọ́run fọlọ́run búra ọlọ́run fọlọ́run búra àwọn ò ní jẹ́ wọ́n dé mọ́sálásì ọmọ ń sọ fún bàbá ìbọn ah alánàbì mi kẹ ẹ má léèyàn tó bá lóun fẹ́ lọ mọ́sálásí kẹ ẹ má takò ẹ má kọ̀ fún bọ̀ wá ní tó bá tiẹ̀ béèrè lọ́wọ́ rẹ gan fóun fẹ́ lọ mọ́sálásí ó ní jẹ́ lọ ó tún fọlọ́n búra lé lórí pé wàlá á ní jẹ́ wọn lọ ó sì ní nítorí tó fi sọ bá ní ó wò pé fìtínà ń bẹ sẹ́ẹ̀rì nǹkan ni ó wò pé wàhálà ni abájọ́ lọ mọ́sálásí ní ìsìn púpù nǹkan tí èyí ọ̀sẹ̀lẹ̀ ni yóò máa ṣẹlẹ̀ mọ́sálásí ò sì dàbí bí bó ṣe wà ní nísìn sẹ́yìn mọ̀ pé a tún ń ṣe kọ́tìn sáwọn abìkan tí àìfi ní máa rí náà rí ẹ̀ńbàtì ẹ̀jẹ̀ lẹ́mìí ṣe ìtọ́nù dojú ẹ̀ sẹ́yìn mọ̀ pé lómi tún yọjú ń bí àwọn búlọ́ọ̀kù fotifoti nì pé bóyá ń rojú kan ń bẹ̀ bóyá ń rẹ̀ nìkan ẹlòmíín wá lẹ́tọ̀ mọ́tì lẹ́tọ̀ ìyàwó ní wá wá ń gbà míì níbi àìbá àmọ́ ọlọ́nlẹ̀kùn wọn pàdé kan ọlá ní ẹ̀ méjì papọ̀ yìí ọwọ́ agbọ́ lẹ́kṣọ̀ ó tún wá fìdí náà sẹ́gbẹ́ ẹ̀pẹ́ wẹ̀ bóyá bùkátà lè bù yá mbẹ̀ yẹn a ó sì ó sì ẹni tí mo bá jókòó tì lónìí màá mọ̀ màá rí mo sì lè máa lọ́mọ ẹ̀kí rẹ nìkan nù wọn bóyá màá rẹ nìkan ẹ ẹ bẹ́ẹ̀ pé Bilal ó gbàgbọ́ yé pé fìdí náà lè tẹ̀lẹ̀ ní masalasi ló fi sọ pé òun ò ní jẹ́ wọn lọ àníyàn tí wọ́n fi sọ̀rọ̀ wọ́n ti tako la tuqaddimu bayna yadayi Allahi wa rasulihi. فغضب ابن عمر ابن عمر بابينو فسبه فسبه وببو وجدعه أي اسم وجدعه ni pé ó sọ̀rọ̀ lálàkèsí dáadáa ni kíyàn ọ gbígbà tíyàn fọwọ́ lọ́yàn ni mo báyìí pé ọmọ àlè ń wọ ọmọ burúkú wọ wọ̀jẹ́dá àhò ọ sọ̀rọ̀ lára àṣìṣe sọ̀rọ̀ àbùkù sí ọ sọ tààrin orí ẹ̀ sí bàbá wa ń sọ wípé Abdullahi ibùnà máa ń sọ pé wàláhì èmi náà wá fọlọ́n búra báyìí ní ìsìn bí mo ti ń wọ ìwọ ọmọ yìí láà tí wọ́n yẹ kú ò láyé mi ò ní bọ́ sọ̀rọ̀ mọ́ ní ìní bá ọ sọ̀rọ̀ mọ́ tí máa fi kú láyé. mi ìní bá ọ sọ nǹkan kan má tó fi kú tí ń fi kú láyé mi ìní bá ọ sọ nǹkan kan tí máa fi kú láyé. bàbá lọ́sọ̀ báyìí la ukallimuka fatrata al-hayat wọ́n ní tàbí ká sọ pé n tó wí ni pé mi ò ní bọ́ sọ̀rọ̀ tí màá fi pàdé ọlọ́run ìtumọ̀ ìtumọ̀ kan náà gbogbo ẹ̀ ibi tí màá fi kú mi ní bọ́ sọ̀rọ̀ tó sọ wá tó lòfin tó wí ẹ máa wò ó máa kàn sọ. Abdullahi ibn Umar wa ń bá lọ bẹ́ẹ̀ kárin kése kọ̀ bá sọ̀rọ̀ Bilalu yóò sọ pé bàbá ẹ káàárọ̀ salamu aleykum má fi wá aleykum salam. hajiru nìyẹn o kì í ṣẹ̀ṣẹ̀ o kódà bàbá ó tún gba ládá àti ìyẹn lè má dáhùn sálámà tó tún gba ládá àwọn àyè tí yẹn ti má dáhùn sálámà tẹ́gbẹ́ ládá rẹ yóò tún lágbára ju kọ́ dáhùn sálámà gan lọ ọwọ́n sálámà sí bàbá ẹ̀ sálámà sálámà sálámà sálámà sálámà sálámà ọgbójú ilé ọgbẹ̀yìn kò lé ọgbọ̀tún ọgbòsì ó sì kúkú fẹ́rẹ́ ọ̀sẹ̀ gbogbo ohun tí a fi máa wójú rí bàbá Abdullahi ibn Umar dáhùn sálámà rẹ̀ tàdáfàlà tàdáfàlà. àwọn tàbí àgbààgbà wọ́n tún lọ bá bẹ̀bẹ̀ abdullah ababa baba ẹ bá yọ́nú sí bilal ẹ bá yọ́nú sí bàbá ọmọ gbà ó. wọ́n ní àwọn láti sọ ààbà bẹ̀rẹ̀ ìlú ìrọ̀ ọdún náà abdullahi bin umar sa yari ni o ni mi ò ní bá sọ̀rọ̀ hatta. tí abdullahi bin Omar fi bọ́ sí pé ọwọ́ abọ́ sórí bẹ́ẹ̀dì pọ́ fẹ́ kú láyé ẹni tó ti ní mi ò ní ó dóun ò ní bá sọ̀rọ̀ tó wọn fi kú láyé tó wọn fi bọ́ lọ́hùn padì abdullahi bin umar wà bọ́ sórí bẹ́ẹ̀dì kú. Ah ọmọ rẹ bilalu bá tún wá bá bàbá lórí bẹ́ẹ̀dì ọwọ́ sọ́ọ̀lì tó máa sọ́ọ̀lì ò ní pé ọmọ rẹ sí ní bilalu ìdá wọn búrò ṣùgbọ́n inú torí pé látò kọ́ dìmọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀dá yìí láì wà rọ̀ sí. náà ni bí Abdullahi ibùnà Umaru nù kì í sí pé kò bú mi tó bá yẹ pé Abdullahi ibùnà Umaru lọ́ba bú ni kò sí wàhálà wọ́n ti sàmójú kúrò fún ṣùgbọ́n nítorí pé ọgbọ́nrìngbọ́nrí ọ̀tako ọgbẹ́sẹ̀ lékè Muhammad sallallahu alaihi wasallam táwọn ọgbọ́dọ̀ dánwò ni wọn wá dánwò ní ti bí bàbá nínú ni. فكان يسر بي أباه فلما أتى أباه من جانب ثم بقوا بابا بابا بابا بابا بابا Bilal wa yọ sí bàbá rẹ̀ níwájú pé bàbá salamu alaykum Abdullahi bin Umar sí yẹgbẹ̀ báyìí kọ̀dáhùn sálámà ó tún kọjú kú ẹni tó wà lórí bẹ́ẹ̀dì kú nìyẹn o ọ kọ̀dáhùn sálámà ó tún kọ̀yìn ó tún kọjú kú lọ́dọ̀ rẹ̀. Mhm. bí bá ti ń wọ ó tún yí wá bọ́ a níbi tó tún yí gbogbo ń bẹ̀ tún dá lóhùn títí tí bàbá yẹn fi kú láyé ọba sọ̀rọ̀ tó fi kú láyé o kí ló fà á sí kò fún lówó ni kò fún kò fún sálárì owó oúnjẹ tí ìjẹun lóṣù ni kò gbé iṣu wá fún ni kò gbé oúnjẹ wá fún ni wàláhì kìí bẹ́ẹ̀ láti ọkọ tì mú. ẹnu bọ́ta àti ànábì lásán pé láti ọkọ tì báyìí náà yàda yìí la ìwà sùúrù arábìnrin ẹ má lé àwọn obìnrin ẹ má kọ̀ fóbìnrin tí bá láwọn fẹ́ lọ mọ́sálásí ẹ jẹ́ ọ lọ ìwọ ni mi ò ní jẹ́ ọ lọ à ìwọ yìí náà mi ò ní jẹ́ ọ lọ o bàbá náà jẹ́ ọ lọ ẹ mi ò ní dá ọ lóhùn já ìkó làyè ó fi jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa ẹ jẹ́ àmójútó àwọn ọmọ wa ń bi ẹ̀sìn bá a ṣe mójútó wọn ń bi ètò ayé náà la tuqaddimu bayna yadayi llahi wa rasulihi ẹ̀kọ́ akọkọ nù. ẹ̀kọ́ àkọ́kọ́ nù ayà yẹn nù káyà tó wájú mu. ọlọ́run ní ẹbẹ̀rù ọlọ́run ẹbẹ̀rù mi ẹbẹ̀rù inna ọlọ́run ọba ọba tí a fún lórúkọ méjèèjì ni 'alim nínú àwọn orúkọ ọba tó tóbi náà méjèèjì wa bákan náà ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì tó wà nínú àwọn òun náà ni ayẹlẹ́ẹ̀kejì yìí ẹ̀kọ́ méjì ló wà ń bẹ papọ̀ àti mú ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ pé a kò gbọ́dọ̀ kọjá àlà wa lórí òfin fẹ́ràn ara àbọ̀wọ̀ kan ìbọ̀wọ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni wípé tọ́wọ̀nù ayẹ ẹlẹ́ẹ̀kejì sọ pé la

ọlọ́run bá sọ pé la tarfa'u aswatakum ó kọ tó pè wá ń bí ayé alákọ̀ọ́kọ́ náà tó pè ayé lẹ́ẹ̀kì pé ayọ̀ alladhina amanu la tarfa'u aswatakum. ọlọ́ni ẹ gbọ́dọ̀ gbóhùn yín lọ sókè fawqa sawti nàbí tayọ ohun ànábì wa Muhammad. la tarfa'u aswatakum fawqa sawti nàbí. ẹ gbọdọ gbóhùn yín lọ sókè tayọ ohun ànábì wa sallallahu alayhi wa sallam ìkan ẹ̀kọ́ àkọ́kọ́ tí nù ẹlẹ́ẹ̀kejì wala tajharu lahu bil qawl. ẹ jágbe mánàbì bá ṣe túmọ̀ ẹni ẹ ké mánàbì bẹ́ẹ̀ sí máa ké mára yín ẹ ké mánàbì bẹ́ẹ̀ wa ẹ̀kọ́ méjèèjì wà nù ayà ẹ̀rẹ́ rẹ̀. ń lá tọ́rọ̀fà àwọn aṣọ àtàkùn fọ́kọ̀ sọ́ọ̀tì nàbì. láàrín àwọn ẹ̀rù ẹ gbọ́dọ̀ gbóhùn yín lọ sókè ju tayọ ohun ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ẹ gbọ́dọ̀ jágbe má nàbì sallallahu alaihi wasallam. gẹ́gẹ́ bí apá kan yín sí máa ń jágbe mọ́ra wọn pé kamaru ismaila ẹ gbọ́dọ̀ pa ànábì bẹ́ẹ̀ o sallallahu alaihi wasallam. wọ́n wá sọ báyìí pé sábàbí nuzul al Eh, kí ló fàtà àyà yìí ti sọ̀kalẹ̀ tọ́lọ́ fi ní ẹ̀gbọ́dọ̀ pariwo ẹ̀gbọ́dọ̀ ké ẹ̀gbọ́dọ̀ wá ẹ̀gbọ́dọ̀ máa kí ohun yẹn ọ̀gbọ́dọ̀ kọjú ohun ànábì ìkan àwọn sàbí kan nígbà táyà yìí sọ̀kalẹ̀ eh, <laughs> nígbà náà ni pé à ń pè ní sábì tó pẹ́yì. sábì tó pẹ́yì sábì tó pẹ́yì sì yìí ọjọ́ kan àwọn sàbí tó jẹ́ ti gbé olóhùn òkè lórúkọ yìí. olóhùn kí ni mo kò jẹ́ ma ẹ wọn ọmọ ọ̀rọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ sọ ti wọn wọn bá sọ̀rọ̀ báyìí gbogbo ayé ní ọgbọ̀ wọn ò lè sọ̀rọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́run ti dáwọn èèyàn kan báwọn bẹ́ẹ̀ bá ní ọ sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí wàhálà lẹ́dẹ̀ nù ẹ bá sì lẹ́nu mi ò pariwo kọ̀ mariwo pa gbogbo ohun rẹ̀ ó lè mọ́ ju àrìn síbi mítà mẹ́ta lọ lẹ́yìn ilé òun ẹ bá ní wí báwọn nǹkan mìíràn fẹ́ fi ṣe bẹ́ẹ̀ ni ثابت بن قيس وجنته اللوكي يجب حديث أنه صحيح وعن أنس بن مالك رضي الله تعالى عنه ولما تعالى يسوع قال يا أيها الذين آمنوا لا ترفعوا يا أيها الذين آمنوا لا tọ́lọ́ sọ pé ẹ gbọ́dọ̀ gbóhùn yín lọ sókè ju wọn ànábì lọ sallallahu alaihi jala sàfàbì. sábìtì bínú káyìsì jókòó sílé ẹ̀ kílọ́fà kílọ́fà tó fi jókòó sílé ẹ̀ nígbà tó gbá ayà ìgbọ́lọ́ ní ẹ gbọ́dọ̀ gbóhùn yín lọ sókè ju wọn ànábì lọ òun sì mọ́rú ohun tọ́lọ́ ń fún un tó ń bá sọ̀rọ̀ báyìí wọ́n máa gbọ́ ní uh, tẹ̀sán uh, níbi uh, express mẹ́ẹ̀ níbi ring road òun lòun wà yóò fi yá pé àwọn ànábì ọlọ́run farada nǹkan púpọ̀ a sì máa kẹ́kọ̀ọ́ ń pé ẹ ń bá kérò jọ oríṣiríṣi lórí ń bẹ oríṣiríṣi lórí ń bẹ kọ́ ọmọ rẹ dì campus ọjà mọ́sálásí onírànran níbẹ̀ńbẹ̀ ní tí wọ́n mọ̀ pé ń dáhùn àyè yẹn pé ń

sábì tó bùnà kọ́ yìí nígbà gbọ́ táyà yìí sọ̀kalẹ̀ ó ní tó òun òde máa sáṣí máa ń tò wọn o. ó ní torí pé tóun bá ń lọ masáàsì wọn wọ ná ọlọ́ni látàrí fún àwọn àṣùwà àtàkùn kọ́kọ́ sọ́tì náà ọlọ́ni ẹ̀ gbọ́dọ̀ máa ọ̀rọ̀ yín ohun yín ọ̀gbọ́dọ̀ lo kìdí wọn ànábì lọ ohun ò sì lè máa ṣe bóun bá ti ń lọ masáàsì òun ó dèrò náà kó wọn máa kírun òun lé ńgbà náà <laughs> kàkà tó wọn wá dorí burúkú látara kó wọn lọ masáàsì tó ọ sáfà nàbì kọ̀wádọ̀ ànábì mọ́ ọ̀sá àlẹ́ nàbì. ànábì wa ti sáàdù bínú màá sọ jẹ́ aládùúgbò rẹ̀ pé ń bọ̀ lọ́wọ́ ànábì wa ti sáàdù pé ya abba amuru ìwọ bá amuru máa ṣe àánú sáàdù tì. kí ló sára rẹ̀ ọ̀yá ni àṣìkàkà sára rẹ̀ ọ̀yá ni kọ́lá sáàdù. sáàdù dá lóhùn pé aládùúgbò mi ni àìmọ̀ ìrùpá nǹkan kan mú o ara rẹ̀ yá. sáàdù bá wá bá ọba wa bá ṣáyà ṣáàbí tó bínú kọ́ ọba lọ bá ọba sọ nípa ànábì sọ nípa pé ànábì béèrè nípa o. sábìtù bá sọ wípé sábìtù ní àyà tó gbóná tó sọ̀kalẹ̀ ló lé nkú mọ́sálásí o. oyin báwo lòun ó sì wá sẹ́kù sí mọ́sálásí tí gbogbo onílẹ̀ ti máa fi ohun mi tí mo bá ti sọ̀rọ̀ báyìí àgọ́ ni gbogbo olùyọ́ ilẹ̀ ọ̀ máa mì ni gbogbo ọmọ kilẹ̀ ní tí wọ́n bá sọ̀rọ̀ ẹ wá ní dúró mi ò lè dúró kí n sórí burúkú ó lóun ò dò. sáàdù wa lọ jíjẹ́ fún ànábì padà pé ọmọ ní nǹkan tọ́ba tó wọn fi wá mọ́sálásí mọ́nì yìí ah, ànábì padà lọ pé sallallahu alaihi wasallam bal huwa min ahli janna ànábì ní sọ fún pé ọmọ àlìjẹ́nà ni kì í sọmọ náà. Ah ọlọ́mọ àlìjẹ́nà ní kì í sọmọ náà tó ọ̀rọ̀ yìí lọ́wọ́ dá sábẹ́tù padà wá sí masalasi nígbà sábẹ́tù gbọ́ báyìí torí pé ó wà ní ẹgbà wa mìíràn pé nígbà sábẹ́tù délé ẹ̀ ọ sọ fún ìyàwó ẹ̀ pé tilẹ̀kùn mọ́ mi mọ́ wulẹ̀ ilẹ̀kùn lé wa nítọ́lọ já masalasi ti bẹ̀ pa ibi tá a máa gbàjá ẹ̀kúlé lá máa gbàjáde a máa yọ lọ ra níta fẹ́ rà á sì máa wọlé nígbà tí information wa dé bá padà látọ̀dọ̀ ànábì kí ló ṣe ọwọ́ sọ pé axel bab ọyẹ ẹjálẹ̀kùn yẹn ẹ mọ̀ wulẹ̀ sí ẹjá ni ẹjá padà ni níbi tí inú ẹ̀ dùn dé sẹ́mi pé tí inú èèyàn bá dùn èèyàn tí inú èèyàn bá dùn kọjá àbàlẹ̀ tí ó bá dùn kọjá àlà èèyàn máa fẹ̀rẹ̀ wẹ̀lẹ̀ sílẹ̀kùn tí inú bá dùn pọ̀ jù nígbà tí wọ́n sọ fún ọ ní ìsìn pé yàrá tó fẹ́ wọ̀ yìí ebi sórí yàrá yìí àtìpa ló wọ́n náà ló ti pa òṣùgbọ́n nígbà tó lọ bìkan àtibọ́ kó ten billion naira lọ́wọ́ à ń bẹ́ẹ̀ ibi tó ọba yìí ti wọlé ìwọ ní nǹkan rẹ ìyá kan tó máa àti ọyẹ kí ọwá ń kì í bọ̀ kọ́ wá ń ti kọ́ bá ń ti ké ẹ ọ̀fẹ́ gbàdánù ni wọ́n wọlé jáde láti kí ni ti màárà mi owó mi ń bẹ dáfẹ́ra mi bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹ̀ jẹ́ torí pé ìgbàgbọ́ ní nọ́mbà wán lọ́dọ̀ tiwọn nígbà tó gbọ́ yìí ó ní ọyẹ jálẹ̀kùn ẹ má wulẹ̀ sí ẹ̀rọ náà ni hadith lè gba x-ray báàbù ẹ fọ́lẹ́kùn yẹn dànù kíá kí máa máa lọ wàhálàjà bí a ti fọ́lẹ́kùn báyìí lọ́jáde lọ́ba ànábì sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà náà lẹ́yìn wàá gbà náà wàá sáyé rí ṣùgbọ́n bó ló ti mánéèjì ara rẹ̀ ànábì ló mánéèjì ẹ̀ o sallallahu kò ṣeé ṣe ni ohun yẹn lòkè náà ni tí wọ́n kú láyé tí wọ́n fi wá kú láyé wọ́n kú sójú ogun padà ni ànábì ní ọmọ àlìjẹ́ náà ni ó sì kú sójú ogun padà náà ni sallallahu alayhi wa sallam bákan náà bá a sì gbọ́dọ̀ máa rẹ wọn wá sílẹ̀ pẹ̀lú ànábì bẹ́ẹ̀ náà ni a tún gbọ́dọ̀ máa rẹ wọn wá sílẹ̀ nínú masalasi ànábì bákan náà bẹ́ẹ̀ bá wọ masalasi ànábì ẹni tẹ́sẹ̀ sí hájì dé ẹni tẹ́sẹ̀ sí hájì dé tẹ́ ẹ bá láwọn èèyàn tí ń ké nínú masalasi ànábì ẹ̀rí pé wọn lẹ́kọ̀ọ́ kódà àmọ́ Abubakar Siddiq nígbà tí wọ́n gba bí sí bá nàbí sọ̀rọ̀ ẹnìkan ò ní gbọ́ àwọn ń ti alátọ̀kan láti máa sọ pé àárò okun ní mẹ́fà nàbí sọ̀rọ̀ bí ó jìnnà yà Rasulullah látọ̀kan àwọn sàbẹ̀ tí wọ́n máa dàbò wọ́n ó rí pàrọ̀ sọ́mà nàbí wọn tó sọ sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ wọ́n ní tabatú wà ní masalasi abọ́dọ̀ bọ̀wọ̀ fún ànábì sallallahu alaihi masalasi ànábì abọ̀wọ̀ fún bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tuntun kúrò láyé tán ló jẹ́ pé Abdullahi ibùn ló jẹ́ pé Umar ibn Khattab radiyallahu anhu ẹgbẹ́ tó wà ní Sahih Umar bin Khattab radiyallahu anhu nínú hadithi Sa'ib ibn Yazid ó ní kuntu qa'iman fil masjid Sa'ib ní ma wà ní masalasi jọ náà mo dúró ní masalasi ànábi fa hasaba ní rajul ọkùnrin kankan gomi kẹsẹ̀ báyìí ni pé bọ́fọ́ tọ́ mi ah, ọkùnrin kan fọwọ́ tọ́ mi àṣẹntì fọwọ́ tọ́ mi wọn ọ̀mẹ́ntì fọwọ́ tọ́ òun sẹ́mi pé fọwọ́ tọ́ Umar bin Khattab yóò yàtọ̀ sí fọwọ́ tọ́ ẹlòmíì bí yàn bá ṣe strong sí bẹ́ẹ̀ náà ni ìṣesí rẹ̀ náà ṣe máa rí fáànà bíi tí Umar ibn Khattab bá fọwọ́ tọ́yàn ó lè káàntì ẹ̀dá ẹ̀kọ́ ọmọ kékeré kan níbi ìbàkó lù ọ lóòrò kó ṣẹlẹ̀ fẹ́mọ̀ pa kíkanjú làwọn àwọn nǹkan táwọn kà fún pé mo fọwọ́ tọ́ ni ẹlòmíì ò ti kà fún pé ó lù mí torí pé kò kò jọjú lọ́dọ̀ tiwọn. ó ní àwọn wá tẹ́lẹ̀ ká fọwọ́ tọ́ òun mò ń bá wẹ̀yìn lọ́ba ẹ̀dẹ̀ Umar ibn Khattab ah ọ̀gá ẹ̀yìn ah, Umar ibn Khattab sọ pé idhab wà lọ nísìn lọ́ba mú àwọn méjì jẹ́ ń bẹ lọ́ọ̀kan wa bá ń gbé wọn wá bá ń gbá méjì jẹ́ ń bẹ lọ́ọ̀kan wa. mo bá lọ lóòótọ́ mo bá lọ bá Umaru bin Khattab gbá àwọn méjèèjì jẹ́ wọn inú masalasi lọ́rọ̀ rẹ ti tẹ̀lẹ̀ mo bá lọ gbá àwọn méjèèjì wá. anábìlẹ́yìn wo lẹ́yìn méjèèjì wọ́n ń pariwo ni o ń jẹ́ náà o wọ́n ń sọ̀rọ̀ wọ́n ń sáwàdà nígbà táwọn yẹn náà ti máa ń sọ̀rọ̀ oríṣiríṣi ayé nínú masalasi wọ́n ń sọ̀rọ̀ tẹ́ ń sọ̀rọ̀ sókè nígbà tí wọ́n gbé wọn díwájú wọn márùn mọ́nà kàtọ́ àwọn ẹni tí wọ́n gbé wáyé ẹrú ti bà wọ́n pé ha nǹkan ṣẹlẹ̀ lé àwọn márùn mọ́nà kàtọ́ bẹ̀ wá kọ̀ wá dá sẹ̀rí àkókò fún ẹ ní yàǹgbà náà obìnrin lè rè pé mọ́ni àǹtùmá ẹ̀yin yìí mi ò rí yín rí mbọ́ ẹ wá àjèjì ní yín ni ará oko ní ní àbára lé obìnrin lè rè báyìí. ìlú wo lẹ ti wá àwọn méjèèjì wá sọ fún pé minali taif àwòkó láti wá ẹgbẹ́ mọ́kà láti wá àwòkó kan tí mẹ́lẹ́ ẹgbẹ́ mọ́kà náà láti wá Umaru ní ẹ́ làwùkún tó ma tó bá yẹ ọmọ gbúrú ọmọ Madina lẹ́ bá jẹ ni ẹ́ làwọ̀ mi ò bá lu ségè sí yín lára kí wàá lọ́ba tí mo fẹ́ lù yín tarfa'ani aswātakuma. ẹ̀yin lẹ́ ń pariwo masáàsì ànábì sallallahu alaihi wasallam ṣé gbàgbé ọlọ́run tó sọ pé la tarfa'u aswatakum ọ̀pọ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ náà wala tajharu lahu bil qawl. ẹ gbọ́dọ̀ máa ké máa nàbí ẹ gbọ́dọ̀ jágbe máa nàbí wa Muhammad sallallahu alaihi wasallam. gẹ́gẹ́ bẹ́yìn sí máa ń ké máa ra yín láàrin ara yín ló fi jẹ́ sí pé Ummu Salama nínú àwọn tá a máa ń pè ní jaharu káké yana yàn ne méjì ní kíké máa yàn yìí tá a máa gbọ́ lẹ́nu kíké máa yàn náà mìíràn ń bẹ tó jásí pé àgbọ́ lẹ́nu ṣùgbọ́n ọ̀rọ̀ tí ò yẹ ká bá yàn sọ tá a bá sọ fún ènìyàn akéma náà ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ìtumọ̀ rẹ̀ ní ó jẹ́ òye wa yí pé ọkéma mi voice ni ó gbé jáde ìmí wa tó jásí pé ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ni ó túmọ̀ sí pé ọkéma mi tá a bá sọ ní wọ́ọ́rọ́ fún ènìyàn pé jáde ṣe akéma àbá akéma wa náà ṣùgbọ́n àjàgbìmọ̀ abá ní jáde mi lọ́wọ́ àyàn ó tó gẹ́ ó tó gẹ́ tá a wí ní àjàgbìmọ̀ náà ni ṣùgbọ́n àwí nínú fọ́ọ̀sì jáde ọ̀yàtọ̀ sí káì káì ní ìsìn kò sọ̀rọ̀ ńbẹ kò nítumọ̀ ṣùgbọ́n àjàgbìmọ̀ ni inú ẹ̀ ni ìtọ́jẹ́ ti túmọ̀ ó ní àní Umu gbà wá Umu Salama sọ wípé kọ́lá ti dá àti oni musulmi wa bá anabi njọ kan sallallahu alayhi wa sallam ọkọ ọfẹ béèrè fatuwa ọfẹ béèrè kwẹsì wọn ni ya Rasulullah ẹlẹ ìdíjẹ Ọlọ́run ọba Ọlọ́run ìtìjú òdodo ẹ wọn musulmi wọn ni kọ́kọ́ ń ṣe muqaddima fa anabi Ọlọ́run ìtìjú láti sòdodo òun náà ti mọ̀ pé tó ń fẹ́ sọ yìí ọ̀rọ̀ yìí kọ̀ọ̀kọ̀ yẹnu ṣùgbọ́n ya kọ́kọ́ fi nǹkan kan ṣáájú náà. kó lè ba rọrùn láti wí ọlọ́run ò tíjú òdodo ó náà ti mọ̀ bọ́ọ̀lù tó ń fẹ́ sọ yìí obìnrin tó bá lójú tì í pọ̀ kò yẹ kó lè wá béèrè nǹkan gbangba gbangba máa ní láàrin àwọn èèyàn kì í tó nìkan lọ́wọ́ àmẹ́ kìkì ọkùnrin wà ń bẹ̀ ń gbà náà ó mùsùlùmí rárá ní. ó ní tóbìnrin bá lálàá tó ń tọ́ dànkan ara gẹ́gẹ́ bí ọkùnrin ti máa dànkan ara <laughs> ó ní sí ẹ̀gbọ́n tó wí ni ṣe ẹ̀gbọ́n kọ́ẹ̀tàn yẹn yé. Hmm. ó ń béèrè béèrè gbangba báyìí wọ́n wá wò ó yí pé irú kẹ́sàn wà lélẹ́yìn tó wá ń béèrè gbangba báyìí bó ti wí náà gan nǹkan ńlá lọ dálẹ̀ wọn nígbà tó bẹ̀rẹ̀ ń béèrè kwẹ́sàn nípa ọyàn lábòjúwe ọwọ́ ajọ́ ọmọ gé sẹ́mọ̀ pé àsìkò tí ń béèrè nípa ọyàn tó jẹ́ pọ́ máa gé ni nígbà tí ń béèrè question gbogbo ọkùnrin tí wà ń bẹ̀ wọ́n máa ronú bó lọ́yàn rẹ̀ ṣe nígbà yẹn wọ́n àwọn béèrè bá ní àárín obìnrin nìkan láti béèrè ẹ̀ àìsọ tó jọba ti lè síbà ní ó ti jẹ́ káwọn èèyàn ó ronú dínà kódà wọn ò ní gbáǹsà ìwọ nìkan ni wọ́n ti kí ni ni wọ́n máa wò. ó mùsùlùmí wa ní tóbìnrin bá lálàá tó rọ pé òun ti kan sí yọ ọwọ́ ẹ̀ bíi tó anábì bá dá lóhùn pé bẹ́ẹ̀ ni ìdàrọ́ àti ìgbà ẹ tó bá ti rí spam tó bá ti rí spam òun náà ó ṣe kíni <laughs> òun náà ó wẹ̀ náà ni ẹ rí nǹkan wọ́n ó sì wọ́n kóbìnrin ó tó rí spam kí lọ́ba tí wọ́n fi rí spam tiẹ̀ torí pé ìta ni oríkèé tiẹ̀ wà oríkèé tó obìnrin bọ́ lọ́wà inú lọ́wà bọ́ba wá ó lè má jáde síta rárá àtọ̀ ìdí nìyẹn lọ́fíjọ́ sí pé wọ́n fi jẹ́ pé anábìnrin tó bá ró mi tó bá rí spam ńgbà náà ńgbọ̀ wá bá sáà bí dáǹtàn kí lẹ́mọ̀ tó ṣẹlẹ̀ wájú àhà ìyàwó ànábì bẹ́ẹ̀ jọ náà tí a ń pè ní Ummu Salama nígbà tí <laughs> béèrè yìí dé tí wọ́n béèrè béèrè yìí tán táwọn bí dáǹtàn ìyàwó ànábì ọ̀ ọ̀ ọ̀ ọ̀ lẹ́yìn bàtà bójú tán wọ́n tún wá fi nǹkan kọ́ fa gbogbo ojú wọn pé ojú sì ń tì mí irú kwẹ́sàn wà lélẹ̀ wa ó wá tóbìnrin sáyé báyìí irú béèrè báyìí náà tá a bá fẹ́ lẹ̀kọ́ pẹ̀lú ànábì kọ́ dáa ah, wàlá tajharu lahu bil qawl eléyìí ni nǹkan ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta tó wà nínú súra yìí ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ la tuqaddimu bayna yadayi Allahi wa rasuli ẹlẹ́ẹ̀kejì òun náà ni la tarfa'u aswatakum ẹ má gbóhùn yín lọ sókè ànábì ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ má jagbe má ànábì wa Muhammad náà tábà wò tábà ní ká wo ádámù taqaddimu bayna yadayi ẹlẹ́ẹ̀kejì ni pé ádámù rọ́fún àṣùwà sábàáníká má gbóhùn kọjá ohun ànábì sallallahu alaihi wasallam ó láwọn àwòrán bíi mẹ́ta àbí mẹ́rin pé mọ́jẹ̀ kóhùn rẹ̀ ó kọjá ohun ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ó ti wà nù áyà pé wàlá la tarfa'u aswatakum fawqa sawti. alákọ̀ọ́kọ́ rọ́fún ẹ̀hùn fọ́ọ̀kọ̀ kéèyàn gbóhùn kọjá ohun ànẹ́bì òun náà ni àyà ìgbé wa tó ti gbóhùn kọjá ohun ànẹ́bì ó ti lo àìlẹ́kọ̀ọ́ pẹ̀lú ànábì nìyẹn bọ̀bọ̀ bá èyí gbogbo wa lóye ó tún wá kọ àwòrán kejì bẹ́ẹ̀ náà ni kéèyàn jẹ́ kó hùn ó sì ohun ànábì déédéé fọ́lùmù tó ohun wà wọn náà wá tiẹ̀ náà sẹ́mọ̀ pé náà

ìdáhùn náà ni pé òun náà eléyẹn náà dáa eléyẹn náà dáa ohun rẹ̀ ò dùn ànábì ohun rẹ̀ kò gbọ́dọ̀ gòkè ànábì kò sì gbọ́dọ̀ sí déédéé ohun ànábì sallallahu alaihi wasallam kí lọ́ba tí yẹn náà ò fi dáa torí pé ànábì ń sọ̀rọ̀ lọ́wọ́ ni sọ́nà bíbá ń sọ̀rọ̀ lọ́wọ́ kílẹ̀ ká ṣe kàdà sí i torí pé lómi ọmọ òwe gbé látàrí fún àwọn aṣọ àtàkùn fọwọ́kọ̀sọ́ ti nàbí òkè ní á ní ká má gbélé náà òkè yẹn ló lè kó bá wa jù ni àwọn tìtàlẹ́ rẹ̀ náà alákòóbá làwọn yẹn ṣùgbọ́n tó dára kọ̀ọ̀kan ni ọ̀wọ́ lọ́jẹ́ kó wọn lókè tó ju ohun ànábì lọ ó sì gbọ́dọ̀ jẹ́ kó wọn ló ṣe ohun ànábì bákan náà lọ náà lásìkò tí bá ń sọrọ ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹrin tá a tún lè mú òun náà sẹ́mọ̀ pé àwòrán mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ ni ànábì ń sọ̀rọ̀ lọ́wọ́ ni eléyìí ànábì dákẹ́ sallallahu alaihi wasallam àtùkọ́ ànábì dákẹ́ yìí sáà lẹ́tọ̀ láti gbóhùn sókè bí iná wọn sọ fún wa pé àsóhùn náà ọ̀dà òun ni àyà ẹlẹ́ẹ̀kejì ń wí pé wala tajharu lahu bil qawl wallahu alam ó ní tafsir rẹ̀ ẹ̀rí pé àwòrán mẹ́rin níbẹ̀ mẹ́ta látọ̀rọ̀fọ̀ àwọn àṣọwátọ̀kùn fọ́kọ̀sọ́ ti nàbí yìí lọ torí pé wọ́n dárúkọ fọ́kọ̀sọ́ ti nàbí yìí mẹ́rin wọ́n pe ànàbí ń sọ̀rọ̀ lọ́wọ́ ni ẹlẹ́ẹ̀kejì wà látẹ́jì haru láhù bílíkọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì nìkan sọ̀rọ̀ lọ́wọ́ ń gbà náà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ẹ gbọ́dọ̀ gbóhùn yín sókè pẹ̀lú ẹ gbọ́dọ̀ sọ nǹkan kan lásìkò tánà ẹ gbọ́dọ̀ ní pè bẹ́ẹ̀ ṣe ń pèrà yín náà mú. نعم قال الرسول رحمه الله وفي هذا دليل على انه قد ينهى عن سهل الثمر حتى لا يسوي له lẹ́yìn eléyìí ayẹlẹ́kẹta èyí tó tún wà ń bẹ̀ tó jẹ́ kẹrẹlẹ́kẹrin káfù lọ síbi ayẹlẹ kan ayẹlẹ kẹta ni ó fi ròyìn àwọn tó ń ṣe dáadáa ni iná inna alladhina yaghuduna aswatahum 'inda rasulillah ulaika lahum. لهم مغفرة وأجر عظيم eléyìí ń ròyìn àwọn tó ń ṣe dáadáa tẹ́ ń lẹ̀kọ́ pẹ̀lú ànábì ọlọ́run wá ní àwọn yẹn ní ẹlùbẹ̀rù ọlọ́run ọlọ́run ọba ó sì ṣàforíjì fún wọn bákan náà yóò fún wọn ní ẹ̀san tó pọ̀ ẹ wàá rí ayé ẹlẹ́ẹ̀kẹrin karùn-ún yìí ẹlẹ́ẹ̀kẹrin yìí òun ló ṣàlàyé ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹrin tá fi máa bọ̀wọ̀ fún ànábì fún wa sallallahu alaihi wasallam ona ni pé innal ladina yunadunaka min wara'il hujurat. innal ladina la ya'qilun. ọlọ́ni àwọn tó jẹ́ sí pé wọ́n máa ń pè ọ́ tí wọ́n máa ń pè wá nẹ́bì tí wọ́n máa ń ibi ti mórúkọ sóra àwọn yàrá ìyàwó ànábì sallallahu alaihi wasallam ànábì ọ̀dà yàrá ní sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí n táà máa ń sọ lẹ́kọ̀ọ́ fún gbogbo àwa tá a ti má rí ìtọ́ dáa jù fún ọ òun náà ní kọjá sí pé yàrá ìyàwó rẹ̀ náà ní yàrá rẹ̀ súnà nìyẹn o àfáà tó ń pẹ́ àrẹ ló ń súnà ọ̀tọ̀ ní yàrá ọkọ ọ̀tọ̀ ní <laughs> yàrá ìyàwó mọ́sẹ̀ bí àwọn bàbá àtijọ́ yẹn mọ́ o àwọn bàbá àtijọ́ à ìyàwó kọ̀ọ̀kan wà máa bá wọn yàrá tiwọn ni ọkọ nílọ bá yàwó ní yàrá rẹ̀ tó bá fẹ́ gbádùn yàwó rẹ̀ yàrá yàwó rẹ̀ ni ọlọ má jẹ́ kí yàwó wa bọ ní yàrá rẹ̀ kò tiẹ̀ yẹ kó ní yàrá tiẹ̀ sitting room lọkùnrin máa ń ní tókùnrin bá ti ń ní yàrá ẹ̀rí mi sọ̀rọ̀ sáni bí ó ti máa pọ̀ láàrin wọn àti kíni àti ìyàwó ẹ̀ ṣé ń gbọ́ bá ní jàmá yàrá ànábì sallallahu alaihi wasallam òun náà ní yàrá ìyàwó rẹ̀ yàrá nàbí wàá pọ̀ sallallahu alaihi wasallam ìjọba ti kàn náà ní ọlọ́ọ̀bẹ sallallahu alaihi wasallam ní àbẹ̀pẹ̀ ní hujurat plural ni hujura yàrá hujurati àwọn yàrá. ọlọ́wọ́ ní ẹ lọ́wọ́ mọ̀ yí pé ẹ̀kọ́ tẹ́ tún gbọ́dọ̀ ní òun náà ni pé ẹ̀yin sàbí wọn wọ̀nyí àtẹ̀yìn mọ̀mí ní tẹ́yìn dé lẹ́yìn wọn náà ẹ má pe ànábì lẹ́yìn yàrá mọ́ o. sallallahu alaihi wasallam wọ́n ní wọ́n mọ́tò lẹ́nu ọ̀nà yàrá pé pé ya Rasulullah ẹ dákun ẹ wọn ò gbọdọ̀ pa ànábì lẹ́yìn yàrá mọ́ gbogbo ilé gbogbo yàrá anabi ó wà lẹ́gbẹ̀gbẹ̀ masáàsì ni bí yàrá ti wá ó ní access láti láti dé ilé ilé àwọn ẹ sallallahu gbogbo efile nígbà ọba jáde ẹ̀tún máa bẹ́tò lọ tí wọ́n ti wọ yàrá ẹjọ́ fáwọn ará nu yàrá náà ní kíni lẹ́tọ̀ọ́ tiwọn tó fi jẹ́ sí pé àgbọ́dọ̀ bísí bísí kọjá ká má fáwọn ará ilé wa ní right tiwọn ìyàwó ẹ ọgbọ́dọ̀ gba tiẹ̀ ọgbọ́ wo bíbísì wo ń tiẹ̀ tó wá sókà nàbẹ̀ wa Muhammad sallallahu alaihi ọlọ́run akọ alẹ́kọ̀ọ́ ìran akẹ́kọ̀ọ́ náà àti gbogbo wa náà ọlọ́run ní ẹ̀yin tẹ́ ẹ bá ti wá fẹ́ pé ànábì ẹ gbọ́dọ̀ máa pè lẹ́yìn yàrá mọ́ wọ́n máa ń pa ànábì lẹ́yìn yàrá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ya Rasulullah ah ṣébí sinna mọ́ wọlé ànábì ò sì ní sọ bá ń fún wa sallallahu alaihi wasallam ọlọ́run akọ́ ẹlẹ́kọ̀ọ́ pé ẹlẹ́kọ̀ọ́. ọlọ́run á ní gbogbo àwọn tí wọ́n bá ti ń pè yín lẹ́yìn yàrá tí wọ́n ń pè wá ànábì lẹ́yìn yàrá òpònú ni wọ́n wọn ò ní làákàyè ìyẹn ni pínkìlẹ̀ kan sí wọn lè kan sí sùúrù tánà bí ó fi jáde wọn láyàtọ̀ tẹ̀lé pé wàlá àná ń sọ́bàrú. àwọn yàtọ̀ akéwìn níbi wàlá tọ́jú àrùláwó bẹ̀lẹ̀ kọ́wùlì kàjẹ́ àríbá àbíkùn lè bá àbẹ̀ ó fi yá pé lásìkò ìgbà náà táwọn bá ń sọ̀rọ̀ láàrin ara wọn wọ́n máa ń kéwìn àwọn ìsọ̀rọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ láàrin ara wọn ọ̀rọ̀ tí wọn ò ké ní ó fi jẹ́sí pé báṣù kan bẹ́ẹ̀ níbà ẹ̀kọ́ sáyé láti kà ó náà ni pé kí ni ìdájọ́ ká máa ké kí ni ìdájọ́ igbe tá a bá ti abúlé pé àgbọ́dọ̀ pé àgbọ́dọ̀ ké má ànábì a sì gbọ́dọ̀ jágbe má ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n ká jágbe ká ké gan tí ìsìnkú ké má ànábì kí ni ìdájọ́ rẹ̀ gan sọ àwọn ilé òun àyè mi bẹ́ẹ̀ tí ọjọ́ sí pé ọ̀rọ̀ lè máa wáyé ń pa rẹ̀ padà nǹkan mẹ́rin

Eh, sànàbí lọ kọ́ yàrá fáwọn ìyàwó ẹ̀ bí sallallahu alaihi wasallam sí wọ́n kọjú síra wọn ni àbọ́tọ̀ọ̀tọ̀ gbogbo ilé yẹn tẹ́ níyàwó jẹ́ ọkàn lọ ẹ̀bọ́lọ̀ kẹ́kọ̀ọ́ mbẹ́ o torí ẹlòmíì agídí ní ti ń ṣe ìyàwó méjì àbí mẹ́ta o sì kápẹ́ ọ kápẹ́ o ó ní ti kíni ó ní ti làákàyè tó pé dáadáa ó sì ní ìdí àwọn irinṣẹ́ tí èèyàn gbọ́dọ̀ lò tí nǹkan yẹn ó fi ṣeé ṣe tí òfin ní jẹ́ sí pé ọsọ obìnrin kan sínú torí pé ìwọ lè máa rò pé ó feel fine ṣùgbọ́n sọ ẹnìkan sínú ìbànújẹ́ nínú àwọn obìnrin tó fẹ́ sàbọ̀lọ̀ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló fi jẹ́ sí pé gbogbo ẹ̀ náà ni súnà ẹni tó fẹ́ yọ kan òun súnà wọn náà ẹni tó sì fẹ́ jẹyọ kan náà lọ òun kí ni wọn náà ẹlẹ́yọ kan mí ilé ránu ọlọ́run gbàjọ ní méjì mí lọ o tí òun ní méjì bá ṣàbòsí so yàrá ànábì sallallahu alaihi wasallam bó wọn ti kọ ọlẹ́kọ̀ọ́ ó sì ní tọ́ọ̀bá wò ní tọ́ọ̀bá lo àwọn irinṣẹ́ díẹ̀ díẹ̀ ìwọ́tọ̀ ọba jẹ́ ń pé polygamy ni ó rí kó rí ọ̀nà àbáyọ business like that nípa báyìí àwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa nìyẹn àwọn sálàfù wa bí wọ́n ti wá pọ̀ tó yìí tá a bá ń sọ pé a bọ̀wọ̀ fáànì nábì ó yẹ ká gbọ́ díẹ̀ nípa wọn láàrin ìṣẹ́jú kan àwọn sálàfù wa mọ̀wá kí fún mi náà sálàfù àwọn lè máa wí pé àwọn bánabi ló gbà bí láti bá máa bọ̀wọ̀ fáànàbì àwọn tí wọ́n tún ti fáànàbì ti kú láyé lẹ́yìn ìgbà náà tí wọ́n ń bẹ láyé bí wọ́n ti sànàbì máa wò ó Abubakar Siddiq kí lọ kọ́kọ́ sí ń tẹ̀ màtánàbì kú láyé tán ìdá àrọ́kọ̀lù mi ń bá a rò. tí Abubakar bá gun tí Abubakar bá gorí mímbàrí ń jọ jimá mímbàrí ànàbì sallallahu alaihi wasallam afẹ́ wo afẹ́ wo ọ̀wọ̀ afẹ́ wo ọ̀wọ̀ táwọn àti ìbọ̀wọ̀ táwọn sálàf àwọn sọ̀hábà àwọn tàbíyìn àwọn àfà tí wọ́n fi bọ̀wọ̀ fáànì nábì sallallahu alaihi wasallam ní ṣókí láàrin bí ìṣẹ́jú kàbí méjì wọ́n ní Abubakar Siddiq tó bá gorí mẹ́mbà rẹ̀ níjọ jímọ̀ oní òsè khutba àyàn ti kó láyé o wọn ò wọ́n kí ni ó sọ wàdákara tó bá dárúkọ ànábì tán sallallahu alaihi wasallam yabki tó Abubakar tó bá gorí mẹ́mbà tó bá kọjá lára orúkọ ànábì yóò sọkún kí ló sọkún sí pé ah ànábì tètè lọ ah sì rí ah èmi tí mo bá rìn lọ́lọ́nà Umar ibn Khattab radiyallahu ta'ala anhu òun náà bọ̀wọ̀ fànàbì látara ọkùnrin méjìlá ni wọ́n bá wílẹ̀ kan ní káfẹ́ bá wílẹ̀ kan ní wọ́n bọ̀wọ̀ fànàbì bẹ́ẹ̀ náà ni Sa'id àná àyìnbá ọ̀kan náà àwọn aládìsí ni nígbà tí ikú wá bá àgbà tí kú ń dà láàmú lọ́wọ́ tí kú fẹ́ gbẹ̀mí ẹ̀ ẹnìkan wá bílèrè tó máa àdìsí ànábì jọ́nà sallallahu alaihi wasallam ọwọ́ ẹni àtẹ̀dúró ni ẹfimítì ẹ bá ń gbé ẹ bá ń gbága kí n sẹ́yìn àwọn èèyàn wá sọ pé ìwọ tára rẹ ọ̀yà ló tún ní ẹtún gbé mi dìde kí la gbé ọ dìde sí sọ́ńtọ́ bẹ́ẹ̀ sọ lórí ìdùbúlẹ̀ tó wà náà ibi kọ̀ọ̀kan sàdíìtì fún alásán ni ká sì máa lọ wọn nínú ẹgbẹ́ mi jókòó fàkàlà wàlá. ó ní láéláé èèyàn ò lè máa bí mi léèrè ọ̀rọ̀ àdìs ànábì kí n wá fẹ́ ń wá kó wá jẹ́ sí pé lórí ìdùbúlẹ̀ mu tí wá ń sọ àà bẹ́ẹ̀ bá jẹ́ sí pé mo bá dìde lẹ̀mí ọ̀wà tán bẹ̀ ni kò sí wàhálà torí pé ọ̀rọ̀ ànábì mo fẹ́ sọ sallallahu alaihi wọn náà sì mọ̀ pé tọ́rọ̀ bá pàtàkì èyí sọ lórí ìdùbúlẹ̀ lẹ́yìn kan bá gbọ́rọ̀ ńlá wa bọ̀ ní ìsìn ẹ̀ o sì ọ̀wọ́ nìyẹn o ó ní ọ̀rọ̀ ànábì mọ̀ ní wọ́n máa sọ lórí ìdùbúlẹ̀ àwa ní ìsìn àǹjàgbàdo a báyìí àǹjàgbàdo àmutí àti ka ọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ o ò lè dá àwọn sálàbù kan tí máa ka hadith máa jẹun o ò lè gbọ́ àwa ń jẹ lẹnu lẹ́nu a máa ka o ah, iná ìkànnù ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin mubarak kan abdullahi bin mubarak ń lọ nílùú madina àbí ọ̀nlọ ńjọ́ náà hafakọ́ọ̀lì wọ́n wá nípa hadith kan pé bá wa dáhùn hadith lórí ìrìn tó wà yìí náà ó ní lára ó lóun ò lè dá yín hadith kankan. Allah nùdíbà ó ní bò ní a ntí mo bá bọ̀wọ̀ nẹ́bí a máa sọ̀rọ̀ rẹ̀ lórí ìrìn èmi kọ́ tí mo bá débi tí mo ń lọ àwa máa sọ̀rọ̀ tàbí kẹ́ gbàgà wa ká jókòó káwa máa sọ̀rọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ orí ìrìn ọ̀rọ̀ tá a jókòó sọ ni. jáfàrù sadiq ah, òun náà sọ pé tí na bá dárúkọ ànábì ojú rẹ̀ ọ̀pọ̀n ojú rẹ̀ wà ní nítorí pé wọ́n dárúkọ ànábì wa Muhammad ah, Malik ní sọ fún ìmáàmù wa Malik tó jẹ́ àgbà ńlu Madina pé ìwọ ìmáàmù Malik o sì yan arọ́wàsí méjì tí àdéhìí àwọn onímọ̀ ń ka ìmọ̀ fáwọn èèyàn ní masáàsì ànábì sallallahu alaihi wasallam ó ní ìyẹn arọ́wàsí méjì ọmọ arọ́wàsí hadith rẹ̀ wà nábì wọ Malik ibn Anas torí pé àwọn èèyàn tí wọ́n wá lálẹ́ halkọ̀ wọ́n ti pọ̀ àwọn tí wọ́n wá kẹ́kọ̀ọ́ wọ́n ti pọ̀ ó sì ní àwọn méjì gbogbo àwọn tó wà lẹ́yìn ọ̀tún àtòsí wọn ọ̀gbọ́n tó ń sọ mọ́ Ah, Málíkì wá sọ yìí pé ó ní ẹ̀rù ń bà mí tí mo bá ń yẹn jẹ́ ọmọ ọlọ́wọ́ àti fún mi masáàsì ànábì kémi náà mọ́ wà wà nínú àwọn tọ́lọ́ ń sọ pé. bẹ́ẹ̀ni halafa Málíkì wa aqsama billah Imam Málíkì tó lérí ọbúra fọlọ́njọ́ kan yìí pé ó ní láyéláyé tó ń bá ń bẹ láyé òun ò ní gun kankan lu Madina láyé nítorí kí ni òun ti wá gun ẹsìn òun gun mọ́tò òun àrùn nínú Madina ìlú bọ́tà ibi tí wọ́n sin ànábì sílẹ̀ òun ti wá máa gun nǹkan bẹ́ẹ̀ ọlọ́mọdé bí Málíkì sí láyé tiẹ̀ nìyẹn o ní Madina kò gun nǹkan tó ń bọ́ wájú wákàánà tí bá ń bọ̀ láti lé Málíkì máa wọ bàtà láti lé tí bá ń wọ bàtà bọ̀ láti lé yọ wọ bàtà tí bá ń bọ̀ tọ́ba tí wọ́n fẹ́ dé mọ́sálásí ànábì báyìí ní ìjọba bàtà rẹ̀ yọ̀wọ̀ a máa fẹsẹ̀ rìn lọ wọ́n ní kí ló dé òun ní kí ni òun lọ sí mọ́sálásí ànábì òun wà wọ bàtà wọbẹ̀ ọlọ́mọdé òun kọ́ mọ́sálásí ànábì mọ̀ sallallahu alaihi wasallam eléyìí wọ́n sọ fún abẹ́ká máa bọ́ bàtà fáàfáà o mọ́ sì gbọ́ o ẹ̀rẹ́ ẹlòmí ó sọ pé àmọ́ bọ́ bàtà fáàfáà ìgbìyànjú máàlìkì nìyẹn àwọn àfáà mi ò ṣe bá ń tiwọn torí kò sẹ́rì fún Eh, àwọn kan sí gẹ́gẹ́ bí ọwọ́ pàm bọ́wọ́ bá nàbí madina làwọn ń gbé eh, rahimahullah wàkọ́ labinu mubarak. وأتيت مالك مقصود eh, عليه قال فأتيت فجلست بهذا الرجل وهو يشرب من بصره ẹ̀rí abdullahi bin mubarak olóhùn wa mọ̀ wá madina njọ́ kan wá bá malik sì ń àwọn èèyàn ní kéwú lọ́wọ́ mo wá fáwọn ní nǹka fún wọn ní madina wọn kà fún wọn náà bá jókòó náà fẹ́ gbà mọ́ ó ní nígbà thirteen times ìgbà mẹ́tàlá lòun rí tójú lòun rí tójú imam malik ń pọn yọ pọn yóò tún wálẹ̀ yọ pọn yóò tún wálẹ̀ yọ pọn yóò tún wálẹ̀ nígbà tí malik wá parí lẹ́kṣọ̀ rẹ̀ tán dárúsọ rẹ̀ tán kóòtù mọ́lákàyà abàbùdà àìwọ́ abọ́ abdullahi kí ló sí ọ sójú rẹ̀ sàn pọ́n báyìí ọ̀npọ̀n ọ̀nwalẹ̀ ọ̀npọ̀n ní ọtún thirteen times tí mo rí ọtún ṣe bá nù obì obì máa máa wá sọ pé wọn náà wò wá wọ ẹsẹ̀ mi ọ mọ̀ pé àkekèé kan lọ ta mí àkekèé ta mí nígbà thirteen times níbi mo ti ń kọyín lẹ́kọ̀ọ́ lọ́wọ́ àkekèé ta mí lẹ́ẹ̀mẹ́tàlá níbi mo ti ń kọyín lẹ́kọ̀ọ́ lọ́wọ́ tó ẹ̀ẹ́mẹ́tàlá àti gbogbo ojú rẹ tí mo ní ti ń pọ́n àti àkekèé ní ó sì dìde kó gbàjáde pé ẹgbàmí ẹgbàmí ẹ̀ wọ́n ní kí lọ́fà tó fi wá dìde. máa hmm. lákà máa lákà máa èyí ṣe tó dìde ìwọ máàlìkì ń bàtà kéèké alákọ̀ọ́kọ́ ta ọ kó dìde kó pé no à ẹ wá pa kéèké yìí o máàlìkì ni à èmi ò lè fà dìde àtúntò hadith àti èmi ni kí wọ́n á stop ọ̀rọ̀ ànábì tí mo ti ń sọ lọ́wọ́. Ah, ó ní kì í sóhun ó ní òun ò lè fi ọ̀rọ̀ rẹ̀ ó ní wàllá ó lóun fọlọ́run torí ara mi níwà fọ́rọ̀ ànábì létí mò ń ká lọ́wọ́ màá kà tán o nígbà tí mo bá kà tán wà tó wà lọ́ máa tọ́jú ara mi kí ló fà á wọ́n pàtàkì ànábì ni o sallallahu ẹjá bọ̀wọ̀ fún ànábì wa Muhammad sallallahu ìta tí ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ jẹ́ ká fi kún ní ti dáadáa ìta ń ṣe tí ò da tá a rò pé bọ̀wọ̀ fún lọ́jẹ́ tí kì í ṣe bọ̀wọ̀ fún ẹ jẹ́ ká jù sílẹ̀ gbogbo àwọn ẹ̀kọ́ tá a kọ́ nínú súrà yìí ọlọ́njẹ́ kó sáǹfààní fún wa àbẹ̀lẹ́ wọn bá aláàánú jùlọ kọ́ má ṣeré láti mọ̀ fún wa kọ́ má ṣeré láti ọmọ fún wa ó sì má ṣe ní àgbọ̀ ọmọ fáwa náà gbogbo àwa tá a wá kó ṣe yíwá wa kó ṣe ní ẹ̀sán rere fẹ́ni kọ̀ọ̀kan wa òwò dáadáa tá a ní ọlọ́mọ bàjẹ́ mọ́ wa lọ́wọ́ àwọn kan tí ó tẹ́ wa lọ́rùn tí ń bẹnu gbèsè ayé wa ọlọ́mọ bá sọ tí ó tẹ́ wa lọ́rùn wa akhiru da'wana ani alhamdulillahi rabbil alamin subhanaka allahumma wa bihamdik ashhadu la ilaha illa anta astaghfiruka wa atubu